eléyìí ti ṣe ọjọ́ kejì nínú oṣù rọ̀bíọ́n sáàlì ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kànlé ní ogójì hijra èyí tá nàbì sallallahu alaihi wasallam ṣe asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. Thank you. asọ̀fẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí tí tó fi àánú ẹ̀sìn yóò fi dá padà sí gbogbo wa yìí ní ìlú gẹ́gẹ́ bí ìṣèṣì wa síra tí a máa náà ní dáàmì bayani àìlmi ọ̀kadì tọ́jẹ́ ti àbí Umar ibn Abdul Barr rahimahullah ta'ala ẹnu ọ̀nà àbáwọlé tí a wọlé sílé ni àbí ká sọ fún ìpín ọ̀rọ̀ ìkórè ọ̀rọ̀ tí a fẹ́ mú wálé òun náà ni fásilò ń fi ọ̀rọ̀ fún àìsàwọ́sí ìlímọ́sí ọ̀rọ̀ nípa ìmágbé ohùn sókè nínú mọ́sálásí ọ̀wọ́ yóò di dáálé من آداب العلم àti àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àwọn ẹ̀kọ́ mímọ̀ tó yàtọ̀ sí ìgbóhùnsókè nínú mọ́ọ̀sì. ọ̀rọ̀ àkọ́kọ́ náà òun ni bí àkọ́kọ́ ní wa níran nípa ìmútóníṣe pẹ̀lú ọ̀rọ̀ mọ́ọ̀sì. òun náà ní ilé ọlọ́run èyí tí ọlọ́run ọba sùpáànù ọ̀dà alásàlà yìí rẹ̀ ń sọ́tún náà tọ́ba dẹ́dà sọ wípé bí ibo yóò ti nàá gúnlẹ̀ lọ́wọ́ àdúrà ilé kan lọ́dọ̀ yìí pé ọlọ́run yóò dá ká gbé ga kára bí a sùn a sì máa gbé orúkọ rẹ̀ kàmá rẹ̀ tiẹ̀ níbẹ̀. في بيوت عزم الله أن ترفع ويذكر فيها اسمه يسبب له فيها بالغلو والآثار تسيبين جمعة يا فما من مثلا في جمعة بدون تسبيح لا رأي نرأي àwọn owó ni ọ rìjáàlù àwọn èèyàn kan tó ti gbé láti ilé ìjọba ti jà rọ́tún wàlá abẹ́yẹ̀wò àmìlíkìrìlá tọ́jà tí kò kì í gbà wọn lágbè nípa ìrántí ọlọ́run àti kátàkárà látòlè yìí kí mo ti já ọ̀rọ̀ tó lọ́la bẹ́ẹ̀ wọn ti gbé ńlá. onígbà wọn lágbè láti rẹ́ kí ọlọ́mọ ikọ́ mi sọ̀rọ̀ àti láti kírun wà ìta ìsàkà àti ìmáyọ̀ sàkà. àwọn ẹni táwọn yàtọ̀ fún ẹ̀yọ́ wọn tàtà kọ́lẹ̀ mú bí ìkòlóbó wẹ́lẹ̀ ẹ̀dẹ̀ sọ̀rọ̀. wọ́n páyà ọjọ́ kan ó já kí ọkàn ayé mo bẹ́ẹ̀ àtàwọn ojú. sọ eléyìí ilé tá a pè ní mọ́sídìí ìrún náà ní kẹrù ìbẹ́kọ̀ àyè tó fi ń lọ́lá jù tó fi lórí lórí lẹ̀. ẹ wá rí léyìí ó ní àwọn adab ó tó nípa débi àwọn adab yẹn agbọ́dọ̀ sàlàyé dẹ̀ fún wa nípa rẹ̀ pé ilé àwọn ẹni tí bẹ̀rù ọlọ́run ní mọ́sídìí gẹ́gẹ́ bá ti sàlàyé fún wa. èsì ìgbégbèsè lọ sí mọ́sálásí ọwọ́ àánú nínú ọlátọ́wà fún ọwọ́ àánú tí ìyẹn fi rí àgbéga tọ́lọ́run ti máa fi ń pa ẹ̀ṣẹ̀ rẹ. kẹ́mi yẹn tún lò mọ́ mọ́sálásí ìyẹn náà tún máa jẹ́ àwọn ẹni méje sọ̀lọ́ yìí pé wọ́n máa wà lábẹ́ ìbòjì ọlọ́run àwọn èèyàn tẹ̀ ní ibò ṣe nígbà ènìyàn níjọ́ gbèsè ìyáàmù. bákan náà kọ́lá ti bẹ́ẹ̀ bí kí èèyàn rìn lọ sí mọ́sálásí òun náà ní gbogbo ìgbà tí èèyàn bá ti lọ láàárọ̀ ní onírọ̀lẹ́ wọ́n máa pèsè kalẹ̀ fún yàn náà sùlá nǹkan tí èèyàn máa ń dé bá bí kò ní àlejò lálùjẹ́ náà inṣáàlá ní gbogbo ìgbà tí èèyàn bá ti lọ kí lọ sí muslim. ìṣesí àwọn sálàf lórí máa lọ sí mọ́sáàsì láti máa kí jama kódà rí kan náà àwọn olùmọ̀ alḥaris ibn hasan ìgbà tó ṣèyàwó ẹ ọ̀pọ̀ àwọn kan máa ń sọ wípé náà ló ṣèyàwó yìí o àwọn pàbòjò sì ni o ìgbà tó bá ṣèyàwó wọn ní ó lè jáde wá sí ọ̀rọ̀ jama ha. حفاظ الحارث بن حسان رحمه الله أني والله ما فلان برا إن امرأة يهود نتواجه بكل تمنعني من صلاة الغداء توجد لكن أرى في جمع نجمع لامرأة السود يهود يهود ẹ má fi ojú ọ̀dà àtàwọn adáwọ̀ nítorí pé yẹn níyàwó gbà nílò ọdún ìjàmbá àkọ́mọ ayíǹda àgbàfà kò túmọ̀ wípé kò ní jáde rárá túmọ̀ rẹ̀ ni wípé tí bá ti lọ sí pọ̀ ìbẹ̀ ni wọ́n máa darí ìjọ méje ó fi pé nítorí pé wọ́n fi ọmọge lé abilékọ. ẹ̀dẹ̀ wọn pé kò sí yẹn fẹ́ ní tóun tẹ̀ gbéyàwó. lọ sí ọba tóun lójọ́ méje àwọn ọjọ́ yòókù ńkọ́. wọ́n wípé ẹni bí ọfẹ́ ọmọge lé abilékọ lọ́rọ̀ yẹn bá rí. wọ́n á rí pé abilékọ lórí abilékọ ni jọ mẹ́ta òun náà ti súnà tó ibi ní àbá ti lọ gbígbẹ́ yìí wọ́n máa padà sọ́dọ̀ rẹ̀. eléyìí wà nù àlùmọ́ ìjọba ìjẹ̀bí ìdìmọ́ni ìtọ̀bárọ́ni rahimahullah ta'ala. ẹ̀rí kẹ́nu àwọn sálà afá àfààyàn ní bìrì mùsáyìn rahimahullah táwọn sí náà ìlànà tààrẹ̀ẹ́ wọ́n ní ẹni tí ń pèrò máa ń dènù pèrò orí láti fi tá a ti àsìkò àfikọ́ bá wọn mọ́tàlá síbẹ̀ náà ní àwa náà tí ọba rí bẹ́ẹ̀ ẹ̀já jẹ́ orí bẹ́ẹ̀ o ó dá ọ̀nà ọ̀rọ̀ míì dọ́tọ̀ ó ní ìran ọ̀pọ̀ fún mi níjà mẹ́ẹ̀ láti fi fọ́ sí ìyá mi gbò ẹ̀jẹ̀ kára ní òsín àwọn ẹni yìí jẹ ẹ mọ̀ báwọn ètò ṣe sáré wọ́n ké lọ́dọ̀ àwọn sọ̀hábà òdì ọ̀wọ́ ọ̀rọ̀ àjù mọ́kálásí kéèyàn kọ́ mọ́kálásí ọlọ́lá pọ̀ òun ni bọ́lá ọ̀ma kọ́ ìdílé fún yìí ìgbà wa kan sọ pé òun tó ṣe déédéé òun tó ọkọ́ ẹ̀gbọ́n wa kan sọ wípé ilé tí wọ́n fẹ̀ ju ilé tó fọ́fọ́ lọ́hùn lọ. bákan náà wọ́n bá fi fi bí a máa ń sè mọ́tótó sí ni àìdẹ́gbẹ̀ ń bẹ̀ nítorí kó lè wúlò fáwọn olùjọ́. níbo la wá ń lọ gángan ẹ rí i pé fásilò dala fẹ́ káwọn ní rọ́fẹ̀rẹ̀ sọ́ọ̀tì fílmọ́sì ìmọ̀ agbóhùn sókè ní mọ́sálásí tọ́tọ́ àbíkọ̀tọ̀ ajá sí pé o ti àbí Umar ibn Abdul Bar rahimahullah tí wọ́n fẹ́ mẹ́nu bá bí bàyọ̀ náà ní àdáàbò ìlmọ́n kí làwọn ẹ̀kọ́ èyí tó ti kọ́ yẹ ká lò àdáàbò ìkòdórí kí làlmọ́n àwọn ẹ̀kọ́ wo ló yẹ ká ní dáàbà ń lọ sí mọ́sálásí àbí dáàbà gbénu mọ́sálásí ẹ̀kọ́ wo lánìí ẹ̀kọ́ yẹn tó bí twenty láwọn ẹ̀kọ́ tó yẹ ká ní. ọjọ́ àti pé kan nù rẹ̀ làbá ọ̀rọ̀ ayé àbájẹ́ mi báyìí kó tó bí ogún. aláwọ̀ kan nù ẹ̀ òní pé bí ẹ̀bá ọkọ̀ fẹ́ jáde kó lé bọ̀ lọ mọ́kálásí ọ̀làdùn àtọ́sí. ọ̀làdùn àmọ́ fẹ́ jáde kó lé fẹ́ tiwọn yẹn. bisimilahi tawakkaltu ala Allah wala hawla wala quwwata àni àdìlà àwòdàlà àdìlímọ àwòdàlámà wọn lọ bọ sí àdó àdá ẹtì mọ ya irú àdó àni ó ṣe lórí pọn lọ sí mọsí. bákan náà tó bá di pé wàá wọ mọ́sálásí àdó àtó gbajúmọ̀ ọ̀dà ẹtì mọ ya náà ni ilé àdó àyàn ni ọlọ́mọ fẹ́ẹ́lì ìdókèrè ń bẹ̀ nìyẹn àdìwá bá rọ́ṣmàtì nígbà tó fẹ́ wọnú mọ́sálásí tọ́ba àdìgbò ọbẹ̀ jáde wọ́n sọ ibi Allahumma inni as'aluka min fadlik ẹ̀rí. bákan náà nínú ẹ̀kọ́ ẹ̀kọ́ kẹta ọmọ fẹ́ mẹ́nu bá yẹn onígbẹ́tẹ̀ yẹn bá fẹ́ jáde lọ sí mọ́sálásí ìdísí yẹn gbọ́dọ̀ dà èèyàn ti tóorùn tó dùn lọ sí mọ́sálásí. ọlọ́run ọba bá dẹ́rẹ́ alódì ní pàṣẹ ní sọ́tún àárọ̀ ayà thirty one ọlọ́run yá ẹ mú ọ̀sán yín tó rẹwà dáadáa tó jíire ìwọ bàbá bá ti fẹ́ lọ kírun ẹ̀rí àtúntò pípẹ́ lóòrùn tó dùn bó ṣe wá nù hadith tá a ti máa ń kà yẹn afáàjì abirùn bá hadith yẹn wà tó lẹ́kùn máa rún lẹ́gbàá wa ọ̀yọ́ lọ́wọ́ sọ̀rọ̀ àìsàn jẹ̀míyà wípé ẹni ọba jẹ nínú igi igi yẹn yẹn ni àtúntò ayé àlùbọ́sà ayé ó lè jẹ́ òsàn tó tọ́ ìgbóhùn rẹ̀ máa ń pọ̀ ẹ̀mí ẹlòmíì ànábì sallallahu alaihi wasallam wọn ni bọlá yà kọrọ dáná masjidan wọn má sì dé mọ́sálásí wa. sílọ́fà nítorí bí àwọn màláíkà ni tàbí àzá mímọ yàtọ̀ àzá nínú banu adam àwọn náà máa ń rí sùdà ni mo ti bá ń kó sùdà bá ọmọ ànábì adam ìkẹrin náà àwọn ẹ̀kọ́ yẹn òun ni pé a máa ń rìn lọ sí mọ́sálásí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ànábì sallallahu alaihi wasallam wọn ni ẹ lọ kírun lẹ́nu pé ó wà ní ìfarabalẹ̀ fasallu ma adraktum ìyá ọba bá inú wọn kí wọn kò tó mọ sadakọ èyí náà wọn bá ti kí n ṣáájú yín ẹsẹ gbèsè rẹ nínú àwọn ẹ̀kọ́ yìí òun ni bí àní lílọ mọ́sálásí yẹn lẹ́yìn ìgbé yẹn farabalẹ̀ àlàáfẹ́kọ́ jẹ́ ìrìn náà ẹgbẹ́ tílé yẹn bá jì ó bá dáa yẹn pọ̀ tí ọba sì jì kọ́ máa kásẹ̀ kọ́ máa kásẹ̀ lọ sí torí kátó àkọ́kan wọn á fi ṣàgbéga fún ẹ àbúrò tí mọ̀ bẹ́ẹ̀ tẹ̀wọ̀n fáwọn kan wọ́n wí fáwọn kan kólé àwọn lọ́sẹ̀gbẹ̀ mọ́sálásí òṣìṣẹ́ ọlọ́run sọ pé ọ̀lọ́lá ìṣẹ́lá ní ìyáàrọ̀ kò tó tabu àtàrò. ilé yìí tẹ̀ ń gbé tó jì yẹn náà ní ẹ̀rọ agbé torí orí pa tẹ̀sí ń gbé gbèsè yẹn ráì wọ́n tẹ̀sí máa kọ ládàá ìgbésẹ̀ yìí fún yín. ló ti wá nu hadith àbí ìfọ̀yọ̀ rọ̀bì ọlọ́run tẹ̀lé àti ní àlẹ́ àbọ̀ àti fàlẹ́ àbẹ̀ ẹni tí ilé rẹ̀ ló bá tún jì tó tún jì bẹ́ẹ̀ ni ládàá ti máa ṣe kí ni o ló ti máa tóbi sí níbẹ̀ lẹ́nu mi àwọn míì wá ti sọ fún wa ti dèrè níbi ẹ bá rí kẹlẹ́ yìí fúnlé ẹ bá kẹ wájú ilé ẹ bá kẹlẹ́ yìí ilé ẹ bá ibi tí wọ́n wá sí wà yẹn ti jì jù àbá ibi tí wọ́n wá sí tẹ̀wà ní ìyè yóò lè lo ìṣẹ́jú mẹ́ta gẹ àbí mẹ́rin tẹ̀yọ́ fi dé ní kan tòtòrí bẹ́ẹ̀ ká ṣàkíyèsí abala òun ni bí ayé má kí kábọ́nù ara wọn ní mọ́sálásí tí ìbá ipá fi kọ́ abáyé wọ̀ mọ́sálásí làwọn àgbáyé ká sí bẹ́ẹ̀ níbi pé èèyàn máa wá rùn ẹ̀rí ànábì sọlọ́ wá sọlọ́ nù hadithi káàbù ní ọjọ́ ọ̀sẹ̀ méjì tí a bá gbàrú hadithi yìí wá wọn lọ ànábì sọlọ́ wá sọlọ́ lọ gbé dẹ́nà ọkàn yín bá ti sàlù àlá tó sàlù àlá dáadáa kọ́májọ wáyé bẹ́ẹ̀ ẹ̀rí nítorí pé nìyẹn fa iná òfin sọ́lá tọ́lọ́ tí ń kírun lọ́ngbọ̀n ti lè wọ mọ́sálásí níbi irun lọ́wà ilé wọn fi hàdí nìkẹ́ wáyé pé ní ẹ bá ti wà ní mọ́tótó àwọn máa kà kọ́lẹ̀ pé ń kírun náà tí kò dẹ̀ kó sùn dábà yẹn àlọ́ aláàrẹ̀ ọ̀dẹ̀ já wọ́n máa kà kọ́lẹ̀ pé ń kírun fún náà wọ́n nítorí pé tẹ̀síbíìkù yẹn nínú ìwáyà mi mí sọ pé yóò fi èèyàn fi lè máa fi gbogbo ara ṣeré téèyàn fi tẹ̀mí ṣeré nínú mọ́sálásí nínú àwọn ẹ̀kọ́ yẹn ẹ̀kọ́ keje oníbẹ̀ẹ̀sì ọdún òun là á gbé wọlé gẹ́gẹ́ bí anas sọ bẹ́ẹ̀ àti afáwa abdullahi ibn umar radiyallahu ta'ala anhu. bákan náà nínú ẹ̀kọ́ kẹjọ òun ni pé ẹ̀tọ́ máa fẹ́ wọ mọ́sálásí pé afẹ́kẹ́ nìyẹn ṣe ń dọ́npẹ̀ ní tahiyatul masjid tó kì í mọ́sálásí lọ́sẹ̀ wá nù hadith Abi Qatadata radiyallahu ta'ala anhu ọlọ́run níbi sallallahu alaihi wasallam sọ wípé tẹ́nìkọ̀ọ̀kan yín bá wọ mọ́sálásí ó kí ìrùnraká méjì kó tó di pé yóò jókòó ìrùnraká méjì tó kí ẹlọ́npẹ̀ ní kíni ọ tahiyatul masjid bákan náà ẹ̀kọ́ kẹsàn-án nínú ẹ̀kọ́ ogun yẹn òun ni kéèyàn sálámà àsáàtù sálámù sí yẹn bá wọn mọ́sálásí bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni ṣe sí àwọn sálámù lójú ayé àtẹ̀jù sọlọ́lá àtàlánsá ni ọmọ àlò báyìí ẹ má wò pákó ju ti tẹ́fẹ́ nìyẹn òun ní pé ìkọ̀ọ̀kan náà àwọn sọ̀hábà tí wọ́n bá wọnú mọ́sálásí ìṣesí wọn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ dá nẹ́bí sọlọ́lá àtàlá ń kọ́ wọn òun ní bí akínrun asálámọ̀ kàmẹ́lì sallallahu alaihi wasallam. àmọ́ a lè rí ọ̀rọ̀ mi látọ̀dọ̀ afọ́ ọ̀sọ̀lẹ́kùn mọ̀sùlùmí ọ̀jọ̀ lọ́wọ́ tẹ̀lé ibi èmi a máa sálámọ̀ sàmẹ́bì ní báńkì ń lọ sallallahu alaihi wasallam. wọ́n ní yóò ti dáhùn lóhùn ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yóò dáhùn sálámọ̀ dáadáa báyìí. wọ́n ní ṣùgbọ́n gbà tá a padà dé láti Ethiopia ànábì sọlọ́lá àtàlà ọ̀dáhùn mọ́ ìṣàrà níbi dáhùn sọlọ́lá ọmọ àlejò ọ̀sálà tó ti wá nù hadith abdullahi ibn umar ọ̀jọ̀lá ọ̀sálà àdúgbòmọ́ ó ń sọ fún bíláàlì pé bóò lànàbì ṣe máa ń ṣe tẹ́ bá sálámọ̀ sí bí bá ń kírun lọ́wọ́ wọn ní bíláàlì wá tẹ́wọ́ rẹ̀ nínú àwọn àbá àtọ́gbà hadith yẹn wa wọn pe àbá kan ní jáfar bin ní àwọn tó gbàrú àdéhùn yìí wá ọ sàlàyé bó o ní ṣe ń tẹ́wọ́ yìí àgbẹ̀ táwọn bá fẹ́ wo ti tẹ́wọ́ yìí nínú ọwọ́ wa èwo ni inú ọwọ́ èwo lẹ́yìn ọwọ́ eléyìí nínú èyí lẹ́yìn wọ́n ní sẹ́rí ìtọ́jẹ inú yìí yóò ṣe báyìí wọ́dọ̀ àrọ́hu àìlà ẹ̀yìn ni ọ wà lókè wọ́n ní bá nàbì sallallahu alaihi wasallam máa ń dáhùn sálámọ̀ pẹ̀lú ìṣàrọ̀ ni ẹ̀. ó kílẹ̀ adé bẹ́ẹ̀ ọkẹ́ pé ó lẹ́kọ̀ọ́ kìí ṣe pé ọkẹ́ tẹ́wọ́ àfi bí ọ̀rọ̀ gbígbà tẹ́wọ́ òdin dáa wí ẹ̀ ọ̀kẹ́ tẹ̀sí pé ọkọ̀ lu wọ́n báyìí kí la ní yóò fi rọra wọn ẹ̀ ọ̀fẹ́ ní ọwọ́ irú ẹ̀ náà tó wá lélẹ̀ àtọ́ lẹ́kọ̀ọ́ ìpè inú ọwọ́ òun máa máa wà ní ìsàlẹ̀ ẹ̀yìn ọwọ́ òun wà lókè eléyìí wà ń sọ́nà dìda tó dùn bẹ́ẹ̀ kébì àmì tún wà ẹ̀kọ́ nìyẹn nípa bá anábì sọlọ náà sáláńsì máa ń dáhùn sálámà pẹ̀lú ìṣàrọ̀ àtúlẹ̀ ìbùnà ọmọ ológun gba ilé iná ẹ̀wà alátọ̀dọ̀ sùhẹ́yì jùlùsìnáàn wọn ni afáwa ni mo kọjá lọ́dọ̀ òjijì ọlọ́run sọlọ lọ́wọ́ àrùsọ́lọ́ ọ̀dẹ̀ kí wọn lọ́mọ wá sálámà ọwọ́ adáhùn sálámà pẹ̀lú sọ́kà afáwa lẹ́yìn ìbùnà sọ́kà ó ní mo lérò pé àlàyé tó ti fún wa ọmọ níka lọ́sọ̀ fún ànẹ́bí náà sallallahu alaihi wasallam wọn ní ká sì má dára láàmú kí ká tó súnmọ́ kọ́nà náà nílé nígbà tí kí wọn lọ́wọ́ tó ń sá láwọn báyìí ó sì náwó báyìí ó ti dáhùn lóhùn torí kí yẹn mẹ́ka yìí ayé sáàrù ọ̀rọ̀ ọ̀rùn pọ̀ ọ̀rọ̀ bó di é àrínú àwọn olùmọ̀ ìmáàmù wọn lò lè mú yìí lónìí kó tó fún mi bàbá tó dọ̀la àtàlà nínsá àsúnà wọ̀nyí káyìí àkáyìí láàfin nígbà tí súnà àti káyìí àmẹjẹ yìí lọ́sí yẹn sì tọ́wọ́ yẹn kọ́ sọ́wọ́ báyìí jọ kàbẹ́ àyíkó láti ní ẹsẹ̀ àtọ́wọ́ báyìí jọ kan bó tó ti jọ kan tó ti báyìí jọ tẹ́ nìkan sálámọ̀ jọ ọ̀rọ̀ bá nìyẹn ti yé nínú àdábò ẹlẹ́mọ̀sí ta ló tó twenty ẹlẹ́ẹ̀kẹwàá òun ni kéèyàn rún pákó ìyẹn àrùn pákó pé ọlọmọsáàtọ ẹ jáwọn èèyàn mọ̀ fún ọlọmọsáàtọ ìyẹn èyí ṣe járe ní súnà èyí lọ́kẹ̀dé wájú járe làwọn èèyàn máa ń ṣe wọn ní pé kálukọ́ ọlọmọ okun okun yẹ̀rí ayaba alọmọdání ẹ̀zùbá ẹlọmọdání ìyẹn gẹ́gẹ́ ní járe hátà àlẹ́ ọ̀lẹ́ náà tí wọ́n sọ pé ẹni tí ọba ká lè kà kájẹ ní kéèyàn ká wọ́n ní súnà àwọn kẹ́ńtọ́ gbé sọ́sọ́ wọn máa tọ́jú ẹ̀ pamọ́ ni wọ́n bìbí ìyá wù alẹ́ àwò pẹ̀lú bí wàá nìyí ibi títí lọ sí irun jìnnà máa ń mú ọkùn ẹ lé mú ọkùn yẹ̀rí ayaba yìí tọwọ́ bíi tó ọ̀dọ̀ ẹ̀ tàbí èdè ojú bẹ́ẹ̀ lọ lé pé bọ́bá tún mú dání gan yóò tún kẹ́bi bàtà rẹ̀ yọ máa mú lọ bẹ́ẹ̀ ń pẹ́lẹ́ lọ́lẹ́ alọ́kírun ni alọ́kírun ni ó lérè lóun lọ kí jimọ̀ ni yọ apá adarí láti fi rúlé lé ìpè yìí mọ́tò láti ọjà yọ máa mú lọ yọ máa fi kóyè pẹ̀lọ́ títí tí ó fi dọ́hùn yọ máa dáhùn ẹ̀dùn mú sálámù nípa ah, àwọn amọ̀wé yá ń ka sálámù ti dáhùn torí bẹ́ẹ̀ tó má mi mọ̀ fún yẹn lọ́mọ láti òun ni kékeré yẹn lù pákó ànábì sọlọ lọ́wọ́ sálámù ti báyìí pé mi fẹ́ fi nira máa ọmọ mi ní ìbádẹ́ pa wọn láti pé kí wọ́n máa pẹ́ kí wọ́n tó kí ìṣá ìwáyà kẹ́niyà ẹ̀ pọ́tọ́ lè dá àwọn máa ń gbẹ́dẹ́ ìbá pa wọn láti pé kí wọ́n máa في حديث أبي هريرة وأنه البخاري ìgbésẹ̀ báyìí fi mi fẹ́ kí nira mú jọ mi níbi bá pa wọn láti fọ́n wọn pákó ní gbogbo àkókò rẹ̀ ìkọkàn lánàá àwọn ẹ̀kọ́ yẹn ní pé kí yẹn tètè máa lọ mọ́sálásí ṣé báwọn wà forí jẹ́ ọlọ́wọ́n balẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tẹ̀ pẹ̀lú ọ̀tá rẹ̀ ọ̀rọ̀ ìlà mọ̀kìrọ́dín ìrọ́bì kùmọ̀ jẹ́nàdín àwọn tó hà sàmà wà tó wọn ọ̀hún ọ̀hún ìjà tẹ̀lé mùsàkì ẹ̀yà ara wà forí jẹ́ ẹ̀yẹ́ lọ́ra tó bá ti lọ́ra forí jẹ́ àdàlù jẹ́nà kẹ́mẹ́kẹ́mẹ́ lẹ́yìn ọdún tètè sọ̀rọ̀ àforíjì ọlọ́run náà làwọn àlọ́ọ̀dì ọ̀run tá à ń lọ sí kádẹ́sì má gbàgbé ẹni tá a sọ lẹ́ẹ̀kan ìyẹn arákùnrin tó máa jẹ́ kan náà àwọn ẹni méjì tó wà lábẹ́ bòjì ọlọ́run ẹni tí ẹ̀mí rẹ̀ tó pọ̀ tó wọn a máa sọ̀rọ̀ ìfẹ́ àforíjì alàtọ́fìl ọ̀wẹ́l ń ta fi ọ̀la kọ̀kọ́. bákan náà nínú ẹ̀kọ́ mọ́sálásí òun ni kékeré ṣe fi aláàtì tó sáfù àtúnjẹ ọdọgba ìdíje ọlọ́run sọ lọ́la sọ́lá ń sọ pé ẹ̀tọ́ sáfù yìí kọ́ dọ́gba orí sáfù déédéé ọwọ́ àná pípé irun. ẹ̀kọ́ kẹrìnlá òun ni pé tí wọ́n déédéé pé irun tó dẹ̀ ti wá mọ́sálásí kò gbọdọ̀ jáde. ẹ̀ ń lalẹ̀ ọ̀dùnrin tẹ̀wọ̀n pa ti sọ́nù ìyá tẹ́mẹ́tẹ́mẹ́ tí máa tètè ń jẹ́ yẹn ń jò ní ó kú gbọ́dọ̀ jáde àyàfi tí àwíjàre kan kò sí má ní kan bá ṣẹlẹ̀ ìyẹn fẹ́ yàgbé ara àbọ̀ fẹ́ tọ́ ara ẹ̀sọ̀ tó wá bí eléyìí tó yàtọ̀ sí èyí táwọn òṣìṣẹ́ ọlọ́run ló ń jò ní sallallahu alaihi wasallam bí oníyègbè bí ẹbí tọ̀ tó lé láti láti bí ìtúsẹ̀ lọ sàlẹ̀ lọ́wọ́ nìyẹn àwọn ọmọ àlọ́ pé àfi téèyàn tó sàlàyé súnlẹ̀ fáwọn ẹgbẹ́ má ti pé ẹ má àwọn èèyàn ti sọ̀rọ̀ tó le tó ń tọ̀ tó ṣe kọ́ àmọ̀ pé tó ń ni tó ṣe àmọ̀ pé gbẹ̀ ń ni wọ́n á fi yàgbẹ́ lẹ̀ láì. ìwọ̀n tó sọ mórí ìmọ̀ kẹgbà ọlọ́run ìmọ̀rí kẹ ní àárọ̀ ọ̀sán ní mọ́kà yìí mo sì rí ẹrú ọlọ́wọ́ bàtà tí ń tọ̀ yáyà nínú àárọ̀ à ìbọn ti mú délẹ̀ èrò sì pọ̀ kò lè jáde ní tọ̀ ní yáyà yáyà mo ti rí rí lójú ayé ṣé kàdá ń bá àwọn ìwà àdémọ́kà jìlá gègé náà ìyẹn máa tó di náà ti tù wáyé tí bàbá tó kú báyà náìtì wọn àní nǹkan nígbà yẹn tá láì tó náìtì tó wọn mú. èèmọ ni bàbá yẹn tó ta fún ni wọn sì kọ́ ọmọ báyìí lọ́ba ti yàyàyàyàyà ìtọ̀ yìí ní túbọ̀ yàyàyàyà jáde ní sáfù àwọn èèyàn máa ti rún àràmàǹdà bẹ́ẹ̀ náà bàbá ni náà sì tó ní nkóra mọ́nú tọ̀ níbẹ̀ tó ṣe kí náà nù. èèyàn gbọ́dọ̀ jáde lẹ́yìn ìgbà wọn bá pè mú ìṣẹ̀lẹ̀ kan ló lè gbé yẹn jáde ìrògbé yẹn fẹ́ yàgbẹ́ yẹn fẹ́ tọ̀ àbọ̀rẹ́ yẹn àbí kí níjà ká ti tọ́ lágbára. ànábì sọlọ́lá àṣẹlá ní sẹ́ni kọ̀ọ̀kan yín sẹ́ẹ́ bẹ́ẹ̀ wá ní mọ́sálásí tí wọ́n bẹ́ẹ̀ ti pẹ̀rù ẹ̀ gbọ́dọ̀ jáde ó ń sẹ́ni kan ní yàn gbọ́dọ̀ jáde hátà ìsọ̀nìyà tó kàn wọ́n fi bí yẹn bá jáde lèèyàn bá yẹn sẹ́mọ́ sẹ́ni yẹn dàgbọ́. ọ̀sán náà wọ́n ọ̀pẹ́ kò jì báyìí wọ́n ti lọ kéré bọ́ lórí nǹkan ẹ̀gbọ́n rẹ̀ ni. ẹ̀rí bákan náà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹ́dógún òun ni bí ayé máa ń rìn níwájú ẹni tí ń kírun omi ẹ̀kọ́ yẹ ká ṣe sùtọ̀ ẹ̀rí tó rẹ̀ látó ikú wa ní jùmọ̀ àlẹ́ irú àṣàrò ọ̀túnlá ìkùnú mọ́rùn yẹn ká lè lò ìyẹn lè lò ìwọ̀n ni Abdullahi ìkùnú mọ́rùn ó ti di sọ fún ọmọ kí rẹ̀ náà ìgbéwọ́lì ní zahra kẹ́yìn ẹ̀dá mi kí n fi kí ọ̀hún àdùsù tọ̀ tí ọba sófò tí ò tó kiri tẹ́yìn ó ti ṣe. àwọn làná bí sọlọ wà sálà gbẹgbẹ wà ẹgbẹ́ ń fi rí kọjá ń wọ́jà ń fi kí ọ̀run mọ ń tọ́ wà lọ́rùn ẹ̀ nínú ẹ̀fẹ̀. ọba sì dúró fún kíni o. jọ́bí rẹ̀ ní òdìgbò. wọ́n lè sàbí àyínná àbí àbàyínná kárí ìfà. ṣé fọ́ọ̀tì ni àbíṣẹ́ fọ́ọ̀tì kárí ìfà nìyẹn ní gbé ìgbà òru rẹ fọ́ọ̀tì tó máa nípa ẹsẹ̀ tó wà lọ́rùn yìí nípa kí yẹn máa rí kọjá níwájú yìí ẹni dínkìn ìkẹrìndínlógún òní pé ká sọ mọ́sálásí ánìlẹ̀ ẹ̀rọ ìwọ̀ kẹkẹ́sù ọmọ àti pàṣọ níbi tẹ́yìn ó ti máa fi bísínẹ́sì. ẹnikẹ́ni yọ kẹsẹ̀rẹ̀ wá sí ni sọ́lù alánàbí ìkẹ̀rí àwọn yọ̀ọ́ nìsọ́lù lọ́wọ́ àríwọ̀sẹ́là tọ́ba gbogbo ẹ̀ tán yọ máa ṣe wá sí yọ máa ṣe wá sí ẹ̀mí ọlọ́wọ́ ẹni ọba agunmọ̀símọ́múláwọ̀ yìí ṣé ìbá ti mọ́sálásí ọlọ́run pẹ́pẹ́ tá a wá yìí nìkan láàájú ilẹ̀ ní múrí márùn àkókò kan àbọ̀là a máa ń ta fáwọn èèyàn láti ọ̀dọ̀ àdúgbà wọ́lọ́ọ̀yì nínú mọ́sálásí àbíkọ́ sọ wípé buhari alùbáríkà àjíjọ lánàbì kíní àwọn ẹbọ tí wọ́n máa ń polówó káàkiri àjọ bẹ́ẹ̀ wá ti ìtajà lásìkò ó dáa gbé bọ́ wá ní mọ́sálásí ọ̀tá jíjà lánàbí tá a gbọ́ ẹ̀yin náà sá ti mọ súnlẹ̀ tẹ́sí bẹ́ẹ̀ ni ẹ̀ káti ẹ̀ lọ́jà tọ́jà gẹ̀ náà ẹ̀ sọ fún náà nígbà òní jèrè òwò rẹ tó ń polówó rẹ̀ yóò ní jèrè súnlẹ̀ tẹ́sí ni ó ti fún yẹn torí wọn kọ́ mọ́sálásí ká máa polówó ọjà bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ mọ́sálásí oníkásọ́ mọ́sálásí ẹ̀ ká sọ mọ́sálásí kó o níbi ọ̀rọ̀ bíburú àtòrí búburú ǹdọ̀bá rẹ ní inú ọ̀rọ̀ búburú òun ní kẹ́hìn máa lọ ohun tó sọ ọ̀rọ̀ bíburú àwọn yẹn nítorí pé mọ́lá tún mẹ́lì yẹn wá lè yàn orí nǹkan rẹ̀ wọ́n kọ́ ẹ wọ́n dẹ̀ bọ́ síwájú ìta táwọn yẹn bá ti ń jáde ó lè jẹ́rù hálíkọ̀ iná ni ẹ máa sọ pé jazakumullahu khayr àmọ́ wọn sẹ́yìn lẹ́sẹ̀ rí o ẹ kó gbìyànjú mi màrá gòmí mọ́ wọn bó ti mọ bẹ́ẹ̀ bá ń rí wọn bó ti ẹnu ọdẹ mọ́sálásí ló ti máa rí gbogbo kínní yẹn fáwọn yẹn wọn bó ti ń sìn èyí pé nu mọ́sálásí àmì ẹ̀dùn mọ́sálásí kẹ́ náà ló sọ ní bẹ́ẹ̀ ni ó sì bọ́ ti ta mọ́sálásí. ànábì sọlọ wẹ́ẹ̀ sọlọ ń tẹ́fà rẹ tó ń lọ nǹkan tó sọ ní mọ́sálásí ẹ sọ fún bọ́lọ̀ ò ní dá padà fún ọ ní rí àdéhùn ni ó táwọn mọ́sálásí a yẹn níbò láwọn àti tuntun ọba rí mọ́ tún ọba rọ́mọ mọ́ ẹ nígbà tí mọ̀ fáwọn ọmọ máa sọnù kálọ̀ sọ fi sí àwọn àti lọ kéde sáàrin ìgboro ìdá máa kéde lẹ́yìn náà ni bí bá wọ́n bọ̀ àti gbogbo àwọn àwọn rédíò wọn wọ́n bọ̀ wí níbẹ̀ tó nípa bẹ́ẹ̀ kásàkéèsì abala yẹn dáadáa bákan náà nínú nǹkan tá a gbọ́dọ̀ fún nínú ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ ní pẹ̀lú ẹ̀ òun ní pé akọ kéèyàn kẹ́yìn dá mọ́sálásí ìyẹn jẹ́ nǹkan tí ń gbogbo àwa tá a máa ń wá sí dárùsù èèyàn kan tó lè kẹ́yìn dá mọ́sálásí òun náà ni ẹni tó bá jẹ́ pàkí lápẹ̀rẹ̀ kọ́lọ́n kó ti wá lẹ́nu tó yẹn lólùmọ̀ àbí olùmọ̀ ń ọlọ́run kọ́ sáà náà lólùmọ̀ tí ó lè bẹ̀rù ọlọ́run irúfẹ́ nìyẹn òun lè kẹ̀yìn dá kíbla kọ́kọ́ dídá àwọn ìjàmá ọ̀rọ̀ bó di lẹ́yìn rẹ̀ kò sí mọ́ ọ gbogbo àwọn èèyàn yòókù torí bẹ́ẹ̀ ká lọ ádàbù yẹn tí wọ́n rí súnà yẹn lára wa ní parí òun á lè yí dáa débẹ̀ òun náà ní ti sọ mọ́sálásí kúrò níbi a máa gbé ohùn sókè gbẹ̀gẹ́gẹ́ níbi tá a lọ ìsọmọsálásí anilagọfọ níbi ariwo ọ̀rọ̀ fàìsọ̀ àti máa gbóhùn sókè. kódà àwọn èèyàn sọ pé kódà bí èèyàn kọ́ yẹn gbé wù ariwo gbọ́dọ̀ wáyé òun wà lábẹ́ yẹn jù rẹ̀ gbẹ̀gẹ́gẹ́ níbi tá a lọ àbí lọ kó gbogbo àwọn àdáàbò bíi mẹ́tì yìí wá. àwọn abẹ́ yí ọ̀rọ̀ àwọn olùmọ̀wé lórí ẹ̀ ti fi sáálé pariwo mọ́gáàsì. tọ́ba ìgbà fẹ́ kọ́ yẹn kéwù àbá lè pariwo òun la fẹ́ yẹ wò báyìí. àfàwọ̀ aṣáàbù rahimahullah ó ní wọ́n bí malik wù léèrè. قال لا خير لذلك في العلم ولا في غيره لقد أدركت الناس قديما يعيبون ذلك على من يكون في مسجد ومن كان يكون في ذلك مسجده كان يعتذر منه وأنا أكره ذلك ولا أرى فيه خيرا قال أبو عمر أجاز ذلك قوم منهم أبو حنيفة. أوكي أوكي إلي يوافع جاء مسألة خلافية. lórí pé ta lè ka sọ́dún fàtí àtàwọn àti pariwo fáwọn èèyàn àwọn ọmọ ọjọ́ yẹ pé inú mọ́sálásí ṣàbọ̀. ṣé a lè máa kọ́ kéwú abẹ́ kọ́ wọn lórin orin kéwú ni ewì inú mọ́sálásí. àbá fẹ́ kọ́ àdìsí àwọn ni wọ́n yẹ ká àpè fún yẹn yìí náà ká ó lè wáyé inú mọ́sálásí àdéhùn ìṣẹ̀lẹ̀ àbùbá ìmẹ̀lẹ̀ ọlọ́kọ̀ọ́ba ní káwọn afáwa ìyá pẹ̀lú ń bẹ lọ́dọ̀ wọn pé táwọn agbóhùn lókè ló mọ́sálásí. wọ́n ní wọ́n bí imam malik léèrè rahimahullah nípa ìmọ̀ agbóhùn òkè nínú mọ́sálásí. ìbílẹ̀ ẹ̀ kìí sọ wọn òkè lásán òun bá ń kọ́ ni nímọ̀ ọ̀gá ìrìsì àdéhùn tó yàtọ̀ sí tá a lè wí sókè wọ́n lè máa ń bá lè kọ́ ìmọ̀ ọ̀lọ́ wọ́n máa yà mí lẹ́nu fáwọn ẹ̀ náà pẹ̀lú àwọn ọmọ rẹ̀ kíyà èyí tó lè fáwọn kọ́ yẹn kí ìlú làwọn gbé ọmọ sọ́lá sí wọ́n ní kí ló dé wọ́n lónìí jọ jímọ̀ kí lẹ́yìn wá ń ṣe wọ́n ní sáwíyà làwọn ń ṣe ah, ìkẹ́ ń ṣe yín ni tẹ̀wá ti béèrè wọn ni mọ́ọ̀lì kí làwọn ń tún lò bá. Ah, yẹ ká ẹjọ́ yé wọn wípé wọn kọ́ nípa mazhabu imaami maliki daadaa musulman malik rahimahullah ẹ wo bọrọ yẹn ti le koko káàdì má gbàgbé pé ọ̀kan náà ọmọ kí wọn malik ni àpá àwa tí wọn ti tẹ́lá sáǹkà yìí bẹ́ẹ̀ ni ẹ mọ̀ bẹ́ẹ̀ ibùdó abdulbar ha àti umar alimalikiyu mazhaban ọ̀kan náà ọmọ kí wọn malik ni rahimahullah wọ́n ní àfa àwọn àgbà sọ wípé láàkẹyọ fi ìdáàlì kàfìlẹ ẹn ká pariwo sókè nínú mọ́sálásí báńfì ń kọ́ ní kéwù gan kò sóore pẹ́ẹ́pẹ́ wọ́n láfi ọkọ ìrìn àti níbi nǹkan míì náà ká má ti pẹ́ nǹkan wọn nímọ̀ tó àwọn èèyàn bá tún máa jà ní mọ́sálásí la ilaha illallah àwọn èèyàn bá tún gbé kàǹpé òṣèlú wọnú mọ́sálásí ọlọ́run máa forí jù wá o. àwọn ẹni bẹ́ẹ̀ wá bá mẹ́ ẹ máa rárá àwọn ẹni tó ń ṣe ìdí àwọ̀ súnmọ́ tí wọ́n ń gbà pé máa ra súnmọ́ ẹgbọ́n ṣáàlá lágbáyé báyìí ni ẹsẹ̀ kakú ẹ̀ ti bẹ̀rù ọlọ́run. wọ́n bá ní kí lọ́dún sáni bí òṣèlú ni sírú òṣèlú nàìjíríà ní dẹ̀mẹ̀dẹ̀. sírú ẹ̀ lànà ìbísọ́lọ́ lọ́wọ́ asálá ń ṣe. la ẹ bá rí ẹni tó yẹ pé kì í sàfà lórí rẹ pé yọ kẹ̀dí sọ pé iṣẹ́ òṣèlú táwọn ṣe ọlọ́run níjà àwọn fi lọ́mọ láwọn ti ń ṣe nàìjíríà tó wà ní sísẹ́mù tààrà torí rẹ pé kì í sàfà o. sọ́sẹ̀lú lélẹ́yìn àdíjẹ́gbẹ̀ẹ́ wọ́n dáná sùn yẹn mọ́lé wọ́n ń para wọn. irú rẹ̀ wọlé lè tó èsì lọ́dọ̀ àtẹ̀bí sọ̀lọ́ àtọ́lá báwọn sọ̀hábà rẹ̀ àwọn ń ti wá o ẹni ọba rí ó débẹ̀ wọn ọba àtẹ̀ka wọn ọba àmàtẹ̀ wọn ọba àgbákò sí ìgbòkù sí ìyọkàn wa ọ̀dà alábẹ̀dùn wa. ìmọ̀gbà wọn máa lọ sí aráka wọn bí aburú ìyàwó òbílà. ìyọba tó wá bọ́ sórí kínní ọba tó máa kéde pé tòun lágbájá báyìí. ọ̀ọ́bì wọn gbogbo àwọn ẹni tí wọ́n sọ pé máa ń so máa jẹ́ lọ mọ̀ ń yẹn wọ́n padà ṣépè fúnra wọn kẹ́yìn náà. ohun kéwù wọn náà má kàṣe yìí ọ̀gá tó a sọ wípé ọwọ́ abọ́ ọ̀tá ọmọ alọ́ kéde democracy hukumu shah inú mọ́sálásí ilé ọlọ́run pa tí wọ́n náà máa sì rẹ́tí ọlọ́run èèyàn máa lọ kéde pé ẹ̀fìdájọ́ ọlọ́run lẹ́tẹ̀ yẹn ni ẹ lò la ilaha illallah. imam malik èyí ti ṣe kúrú ju sábà bá wọn kópa ìbẹ́ yìí mọ́ sọ̀rọ̀ àwọn àwọn ògbónú aláìgbẹ́sìn yìí nínú àwọn tó ń ṣe ìdí àwọn súnà wọn ní ìbẹ́yìn náà lè ní ẹ má tàkà láti èmi ò tí ì rí i pé àwọn aláṣẹ wa sọ pé kòró jù ní níjọ wọn fi lọ pé kòró jù ni gbogbo àyín náà bo olè àmà lọ́dẹ̀ta o wọn pé ní kòró jù wọn ò tún bẹ̀ wá ní ṣé ẹ dákun ẹ wá tẹ̀ta ẹjọ tàbí ẹ̀yin gbọ́ bí wọ́n ti pè é ní kòró jù ni tẹ̀lé wa rí dàrẹ́ míì tí ó kọjá lẹ̀ ní ọmọ àlọ́ jó. ẹ wo gbogbo ìgbà tí òṣèlú nàìjíríà mọ̀ bá yín bọ̀ dibidibi àti gbogbo òṣèlú democracy tí wọ́n ń ṣe láyé yàtọ̀ sí àṣìyá sátò ṣẹ̀rẹ̀ àyà nọ́mbà taburú taburú bí kí wọ́n gbé lù wá bí kí wọ́n gbé bọ́tò wá bí kí wọ́n gbórin wá bí kí wọ́n gbé jó wá bí kí wọ́n gbé dàrú dàpọ̀ wá bí kí wọ́n gbé owó bọ̀nú wá bíi kí wọ́n gbé ìpànìyàn wá bíi kí wọ́n gbé gíbà wá bíi kí wọ́n gbé èébú wá bíi kí wọ́n gbé gbogbo àwọn aburú oríṣiríṣi ẹ̀yin náà sá mọ̀ ọ̀tọ̀ wà tẹ̀. gbogbo àwọn ẹni tí wọ́n ti rárí wọn náà àlò sọ́nà ọlọ́run tó fún mi làwọn ọ̀ ọlọ́run jẹ́ kí wọ́n lè padà sínú mọ̀nà wọn ni wọ́n mọ̀ yìí pé wọn tá nẹ́gbẹ́ mú wa sọ̀lọ́lá àtàlà àtàwọn sàhábà tó wà sọ nípa bẹ́ẹ̀ Imam Malik rahimahullah wọn ni mo bá àwọn èèyàn látàtijọ́ yẹ̀yìnbó náà dáàrí tí wọ́n láì fi ká máa pariwo nu mọ́sálásí wọ́n máa ń láì fi ẹni àìláàmọ̀ yẹ kó nu fi majlis ẹni wáyé pé gbé ń ṣẹlẹ̀ nu mọ́sálásí níbi tó jókòó sí. ومن كان يكون في ذلك مسجده كان يعتذر منه wọ́n ní Imam Malik rahimahullah ọlẹ́ni yóò tún máa rábì rẹ̀ bá jẹ́ wọn rábì aláriwo bẹ́ẹ̀ yóò rà gbà yọ̀ǹda bẹ́ẹ̀ ìwọ̀n àwọn páláriwo mọ́ rábì ní ìjọba bòmí lọ. wọ́n ní wàá ní akéròhùn dáàlì torí mi hẹ́ẹ̀dì ẹ̀ ká máa kẹ́nu mọ́ rábì wọlé àrọ̀ fi mi káyọ̀rọ̀ mi ìróore mẹ́. àná mọ́sálásí làwọn máa ti sìn náwó tiwa ó yẹ àwọn obìnrin kí ló dé àfẹ́sì kó mọ ní wọn bá gbé àwọn ṣe sọ́dọ̀ wa lọ́wọ́ àfẹ́ ẹ̀wọ̀n fáwọn ké àwọn ẹ̀kọ́ wa náà ẹ̀jẹ̀ a máa ṣe ní ẹ̀sán láàrin wọ́n á fi gbogbo ìgbà tẹ́ bá ti bímọ lẹ́ẹ̀ máa lọ pé àfáà súnmọ̀ ẹ̀fẹ́ wá sí wá sí mẹ́ sí dẹ́dẹ́ ẹ̀kú ti ṣèkẹ́rí wọ́n sì ti mọ̀ pé ẹ̀ka ti ṣe wá sí bí ọmọ kẹ́rí sí tẹ́tẹ́ ní torí tá a bá ń ba lọ báyìí tí àwọn ọmọ wa bá padà dàgbà wọ́n padà rí i pé téèyàn fi ní kéésà fún akẹbí ọjọ́ pàkí láti wá sí ìlú kọ kọ wá sí lẹjọ ìyẹn ti kó mọ òsì ti sún náà torí bí abala yẹn náà kásàkíyèsí ẹ dáadáa àwọn mìíràn wá gbé e sínú mọ́tálásí gbọ́n mọ́lì kìíní mi kò nira nǹkan bẹ́ẹ̀ jèrè mí ìṣirò rẹ̀ kankan bẹ́ẹ̀ tó ṣe mọ̀ pé èèyàn ni Imam Malik rahimahullah ìyá ife gbogbo àwọn tá a máa ń takú sí mọ́sáàbù ká lọ sọ́ra o. fóòlù yìí ti fẹ́ jọmọ kí fún ọmọ Malik tẹ́tọ̀ Abu Umar ibn Abdul Bar ẹ̀ lè tó rahimahullah kódà kẹ́ máa fi ìdíyà àwòrán jù bẹ́ẹ̀. mọ́ àdáàlì ọmọ kí ó ṣe tàlíkù lórí ọ̀rọ̀ àfa àwọn ibi àjẹ́ àdáàlì kàkọ́ منهم أبو حنيفة Imam Malik yìí làwọn ní ọ̀sán pọ̀sọ̀ ní kágbóhùn mímọ̀ sókè nínú mọ́sálásí. Ìgbà ara wọn mí nú àwọn olùmọ̀ tí wọ́n sì dín wọn tí wọ́n gbẹ́sẹ̀ lé tí wọ́n sọ pé a lè kéwú kákọ́ yẹn kéwú sókè nínú mọ́sálásí. Nínú wọn ni Abu Hanifa ọlọ́sìn mọ̀. Ẹlòmíràn máa bí òkú tí wọ́n bá ti dákọ̀ Imam Malik tí wọ́n dákọ̀ Imam Shafi'i tí wọ́n dákọ̀ ahmed bin hanbal rahimahumullah tí wọ́n fẹ́ dákọ̀ abu hanifa kì í sá lùsùnà àwọn àbí ẹgbẹ́ ti jabata. mo sọ fún agbègbè àtàtẹ́bì ti lọ́dọ̀ sallallahu alaihi wasallam a máa mú lọ́dọ̀ ilé a mú lọ́dọ̀ ilé ìmọ̀ parí sọ́dọ̀ ẹ̀nìkan mẹ́mbà nìkì kan fi rinlẹ̀ àti kí ó débẹ̀ níjẹ̀lú nígbà tó kan náà àwọn aláṣẹ ní òun fẹ́ ṣe máa tọ́ lọ́rẹ̀ yẹn gbogbo àwọn yìí hàn àìníye kí rẹpẹtẹ tó ju máa tọ́ lọ báyìí yẹn ti dó lórí ẹ̀ láwọn lórí sùn wọ́n bá ṣe lọ́rẹ̀ yẹn fún wọn ó gbé wọn bó lórí wọn wà lórí ẹ̀ tó pé wọ́n ti wà lórí ẹ̀ tọ́nà ọkọ̀ ẹ̀ pé tí ọ̀gá òun ó sòdodo tọ́ba ní mọ́ máìlì kí lòun ń tẹ̀lé ọwọ́ àdìsí wọn lẹ́rìí lórí ọ̀rọ̀ ọba sẹ́wọ̀n pé mọ́mọ́ Malik rahimahullah àwọn náà wọ́n sọ wípé gbogbo èèyàn la máa mú nọ̀rọ̀ rẹ̀ tó bá bẹ́ẹ̀ rí mu tó ṣe déédéé òtítọ́ wọ́n yọra èyí tí ọba dẹ̀ ṣe déédéé òdodo tí ọ̀bẹ́ rí mu á dà padà sí illa al-ma'sum wọ́n ti ẹ̀lọ́wọ́ àmì sàárè òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ní àyàfẹ́ ń tọ́wọ́ àmì yìí nìkan kò sí àṣàdánù náà rọ̀ òun lòjijì ọlọ́run sallallahu alaihi bóyá ẹnìkan ti wá ní mọ́ máa lè kí lòun ń tẹ̀lé wọ́n sì mú nǹkan kan wá ṣùgbọ́n ọ̀tẹ́ẹ̀lì yóò wá takú pé nítorí tọrùn. ẹ̀yẹ́ sì ní sí àwọn ẹni yìí tó bá fi wọn ni wọ́n máa mú ẹ̀gbọ́n bẹ̀rù ọlọ́run. tí wọ́n bá tẹ̀ mú eléyà bá nífẹ̀ẹ́ wọn gan. tí wọ́n tẹ̀ máa pé mọ̀lìkí làwọn kí wọ́n má gbé lu ọmọ sára sí torí mọ̀lìkí lọ́pọ̀lọpọ̀ àwọn oníṣàwíyà ni ó pera wọn ọmọ ẹ̀mí wọn ń jó ni wọ́n ń pariwo níìsì alàlá ìlàhà ìlàlá àà ah, ah. nínú wọn tọ́lá tí ò sí kẹ̀kẹ́ sá wọ́n ní òsì kí lè wá ṣe wọ́n láwọn ṣe sáwì nì sáwì mò lẹ́wọ́n ń ṣe mẹ́tẹ̀ rẹ̀ báyìí. àwọn míì tún ṣe ìdàrẹ́bẹ̀ẹ́nu mọ́lá sí wọn kí wọ́n bá ká Aya asẹkifirula ala asẹkifirula ala kí ló sì dé àwọn fẹẹ sàdúrà ni àdúrà jẹ òsíjò jọ jimọjimọ pa la ilaha illallah ẹ bá nu mu gbélé ẹ bá ti wá gbé wọn ti àti mọ̀ọ́nì kí làwọn tẹ̀lé pa mọ̀ á sì kọ́ bẹ́ẹ̀ gbogbo èdè ẹ̀ pariwo nínú la ẹ lórí kéwù ọ̀rọ̀ gbé lóhun tó ń ṣe sí kí wọ́n máa hó bolẹ̀ lọ́wọ́. àbúrúmọ̀rún ni àwọn ọjọ́ nínú àwọn olùmọ̀ tí wọ́n ti ní wọ́n gbẹ́sẹ̀ lé wọ́n lọ tọ́ tọ́nà. ìyẹn lè kọ́ yẹn kéwú lókè tí wọ́n pariwo sókè nínú mọ́sálásí. nínú àwọn ẹni tó wà lórí pé lè gbóhùn kéwú sókè nínú mọ́sálásí ni Hanifa ọ̀sán lọ pé gbogbo àwọn àdìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n gbajúmọ̀ èyí ṣe ni wọ́n wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ. ọmọ kéwú ni máa ń gbé eékọ̀ àfáàdà. ọ̀gbẹ́ nìkẹ́ tí wọ́n máa gbé wọ́n máa níta làáfà rẹ̀ eléyìí nìkẹ́ nìkẹ́ làáfà à ẹja nù kẹ̀ǹgà. bóyá ńgbà tí gbé ní oko sẹ́yìn ló fi sọ bẹ́ẹ̀. tàbí tó bá jáde yóò gbà àwọn àfáà pọ̀ tí wọ́n dúró lórí òtítọ́ mọ̀ntẹ́sírò wọn kọ jíjàg wọn gbọ́dọ̀ pé jádùn kẹ̀ǹgá ló náà fi ń sanu ká ah, àfẹ́ yọ ọ̀gá ni lágbájá báyìí. mọ ẹlẹ́mìí lè já àfáà kan tí ò ní lọ́mọ kí àbí kọ́ ọmọ kí ó sì máa pọ̀ àwọn yẹn lè pọ̀ tí wọ́n ó kéwú tó yẹ kó àwọn ẹni tó bá jẹ́ ahlus sunnah tó jẹ́ olùmọ̀ agbọ́dọ̀ sọ̀rọ̀ afẹ́gẹ́ a máa fi kéta kéro kéèyàn ká kéèyàn pẹ́ gèèyàn gbogbo jásí pé bóyá dáadáa ní ọ̀sẹ̀ ń gbé ń bẹ lára ẹni yẹn ọ̀bọ̀ sáré láyé tí a bá tún máa bàjẹ́ fún yẹn sí lọ. àwọn yẹn lè pọ̀ tí wọ́n ó kéwú ìfẹ́ yìí náà láwọn oníṣẹ́ ọwọ́ àwọn yẹn ọ̀pọ̀ tí wọ́n máa ṣiṣẹ́ ọwọ́ ó sì lè jẹ́ yẹn kan náà máa pariwo bẹ́ẹ̀ náà ni kéwú àti àwọn yẹn tí ó kéwú kódà yẹn láwọn olóòfù tí wọ́n mọ̀ jù lọ ìmọ̀ọ́hùn wọ́n máa ń ṣẹlẹ̀ ó lè jẹ́ sábà bí àwọn ọmọ kéwù ìrẹ́ lọ ṣẹlẹ̀ ń pa àwọn ìmọ̀ọ́mù mẹ́rin yẹn lọ́dọ̀ àwọn máa ní wọ́n pọ̀ wọ́n tó mẹ́wàá ẹ máa tó rí tí wọ́n sọ fún àwọn àlèkò kan áwò sábà tí wọ́n tó ní méje ṣùgbọ́n àwọn ọmọ kéwù ni wọ́n tọ̀ wárọ̀ ọmọ sábà àwọn àfáì ọ̀gọ̀rọ̀ wọn tó kọ síra wọ́n máa ń dá kan lẹ́mìí irú wọn náà ni àbọ̀ ẹ̀mà rò dáhùn sọ̀rọ̀ rẹ̀ yìí náà ó jẹ́ máa gbajúmọ̀ lọ́dọ̀ wa ìyẹn mọ́ Malik mọ́ Shafi'i làwọn náà fi gbajúmọ̀ ṣùgbọ́n gbogbo wọn yẹ́yẹ́ wọn ò ní kẹ́ ẹ dó lórí mọ́sẹ̀ àbí àwọn tẹ́ bá ti rẹ́ẹ̀rì àbẹ́tì mọ́ Málíkì lásán yẹn ó sì dájú fọmọ kí wọ́n gbọ́ wọn yé dáadáa ló fi sọ pé hàn àfa wa ni wọ́n wí ni àwọn àfa mi sọ nǹkan mi tí wọ́n sì ní wọ́n gbẹ́sẹ̀ àfa wa bí wọ́n sì wí ni a lè fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti jẹ́jẹ́ lè ká fi kó lẹ́yìn wọ́n ń bi ọ̀rọ̀ yẹn bọ́lọ̀ bó ti ń sìn lọ sọ́dọ̀ ẹlòmíì táwọn ní wọ́n gbẹ́sẹ̀ lé kí ló fà á tún fi tẹ̀lé àfáàwà yẹn náà ni. lọ́la àfáàwà ti sọ wípé gbogbo yẹn la lè mú náà rẹ̀ tó bá ti dédé òtítọ́ tó tó dédé sónù ìgbẹ́ni tí ọba ti dédé sónù náà yọrọ́ akọ̀rọ̀ ẹ̀ sí lẹ́nu àdàpadà àyàfẹ́ni tó ní sàárè ti ṣe òṣìṣẹ́ ọlọ́run lọ́ọ̀tọ̀ àyè gbogbo àwọn àyè òun náà ké sọmọ gírọ nílẹ̀ yaaku èèyàn ni wá nìkúlù lìyàwó ma wọn náà nìjẹ wọn gẹdẹ tàbá sọ̀rọ̀ lẹni tàbá dọla <laughs> àwùlà rí bẹ́ẹ̀ mọ torí èèyàn ni wá ìwọn tó bá ti rí fọ̀rọ̀ wa lọ tako ohun tí wọn mọ̀ pé ń jò dodo làwọn fún bí tá ti mú ni ọ òun náà nínú sódù ẹwọ ìmáàmù Ṣáfi'í rahimahullah àwọn sọ wípé ìdá sọhà alhadith fọwọ́ mọ́sálà káàdì ti ti gbádùn wọ́n ti di lànà mi ìmọ̀mù ṣàfihàn ni. ọwọ́ ara ní ti kẹ́tọ́ gbádọ́ wà ní kò sí ní mọ́tà ní ṣàfihàn ìjọ ọmọ ọdún sọ bí. Ah, ọmọ ọdún sọ bí. ṣé wọn gbé náà mò ń sọ ń pa ọ̀rọ̀ àmì bí a máa gbóhùn sókè mọ́ àwọn àtàbàjẹ́ máa mú. a tún sáǹfààní mímọ̀ yẹn lọ́dọ̀ àlìmọ́mù ṣàfihàn ọ̀rọ̀ sí mọ̀ pé hadith tá lèmọ́mù ni ó gbé àmì sí ló gbóhùn àmì sókè tàbákẹ́rì asáàbù asáàbù yẹn á lè fífẹ́ ní. àgbẹ̀fẹ́ ni wọ́n bá ti á ní rẹ̀ ṣe máa ń ṣe ní àgbẹ̀fún tó wọn nírun gẹ́gẹ́ bí mọ́mù ṣàfihàn ṣe sọ àlẹ́ ìjọba pẹ̀lú. ọ̀rẹ́ tí hadith bẹ́ẹ̀ ti lè gbádùn báyìí ọwọ́ àmọ́ sàbí ó ti di mọ́sàbí ẹ̀mí ṣàfihàn. ẹ àwọn ẹ̀rọ pé mọ̀ ọ̀rọ̀ tẹ hadith an-nabi sallallahu alayhi wa sallam sọ̀bù ala shafa halak. ẹni tó bá aládìí ti ànábì ni sallallahu alayhi wa sallam tó wá sọ pé nù mí gbà ọ wà nù gòtò parun wọ́n fẹ́ rí bọ́sí nù parun yẹn. sọ nípa bẹ́ẹ̀ Abu Umar ibn Abdul Barr wọ́n ní àfa àtàwọn ni wọ́n sọ pé kíyẹn má gbóhùn bá nǹkan ọmọ nkéwù mọ́sálásí lókè yẹn àti nǹkan ẹ̀mí àgbẹ̀dọ̀ wí sókè nínú mọ́sálásí àgbẹ̀dọ̀ pariwo. wọ́n ní àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ o àrínú àwọn olùmọ̀mí bíi Abu Hanifa tí wọ́n lọ́sẹ̀ sọ tó fi fáwọn ènìyàn sì lè rí wọn tí wọ́n gbẹ̀sẹ̀. Sufyan ibn Uyayna rahimahullah wọ́n ní mo kọjá lọ́dọ̀ Abi Hanifa. àwọn ìtúbi Abi Hanifa tọ̀wọ́ wà náà àti وقد هذا في المسجد والصاد لا ينبغي أن يرفع فيه فقال دعوا إنهم لا يفقهون إلا بهذا سفيان بن عيينة عليه رحمه الله ولما قجل أبي حنيفة رحمه الله قصي وقلام وما كيو لني مثلا وقال ارتفعت أصواته ماذا تقوم أوكي ويا فاني أوكي كيو مواني يا أبا حنيفة هذا في المسجد إنه مبازل بنسي والصوت لا ينبغي أن يرفع فيه وصدق الجمهور كأنه مزلاتي وني أبو حنيفة واني رحمه الله وني دعم يواصله فإنهم لا يفقهون إلا بهذا هو اللي بقى يوم دام قوم عارف هو tọ́wá rí i pé wọn ò ní rí ẹ̀kọ́ á túmọ̀ ọba ní kẹ́ máa ṣe aláhùmọ́ alùpùpù àwọn náà wá rí aláhùmọ́ báríkì alá muhammadi báríkì alá muhammadi kìí ṣe bẹ́ẹ̀ o. ìwọ lọ ń kọ́ nílé ṣùgbọ́n à ń kọ́ kí wúlò yìí tá a sọ yẹn àbí tá a bá ń kọ́ yẹn kí wúlò mọ́tàláṣí ló ó ti kọ́ ọ̀dìgbò tó di pé ọ̀wọ́ wà mọ́tàláṣí. wọ́n ní wọ́n ti sọ fún abi hanifa rahimahullah. المسجد كذا حلقة يتنازلون بالذكر فقال أنا هم قالوا لا قال لا يفقهون أبدا قال أبو عمر احتج من من من أجاد رفع رفع الصوت لمناظرة بالعلم فقال لا بأس بذلك الحديث. طيب وأنا أبو أبي حنيفة عليه رحمة الله wọ́n ní ní mọ́sáájú báyìí hali kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ẹ̀ta náà sọ ọrùn náà fìlì fèkì wọ́n máa ń ṣe ìfọ̀rọ̀jú omi tó rọrọ̀ nípa fèkì nínú mọ́sáláṣí nínú àgbáyé ẹ̀sìn wọ́n ní Abu Hanifa náà kìíní yẹn gan àwọn òfin fẹ́ nífẹ̀ẹ́ sí rẹ̀ wọ́n ni wọ́n ní alákùnmọ́ra sórí wọ́n sì ń bẹ́ẹ̀ kọ́ọ́lù là wọ́n ní kò sí ń bẹ̀ tàbí ká sọ pé sí wọ́n lẹ́ni tí ń darí wọn la fẹ́ gbà lérò wọ́n ní kò sí ń bẹ̀ láàyè kọ̀ọ̀bù ní abẹ́rẹ́ wọn ò lè gbàgbọ́ yìí kan. ẹ̀wọ̀n kó àwọn mílíọ̀nù àwọn lábẹ́ tí wọ́n máa kélé ra wọn lórí irọ́ sì ni àwọn mílíọ̀nù láwọn lọ sí ìdìkáfù yẹmẹyẹmẹ tí wọ́n máa sinú mọ́lá sí mi. alámùmọ́lá tó lórí fẹ́fẹ́ fún ọtọ́ jẹ́ bí olùmọ̀ tí wọ́n bá wọn yanjú ọ̀rọ̀ tí wọ́n bá yanjú rẹ̀ tán wọ́n ní kò sọ̀rọ̀ láyè kọ̀ọ̀bù ní àbú ọmọrù ni àwọn wá ṣe wàhálà tuntun àwọn padà rí bí àwọn tí wọ́n gbà pa lè gbóhùn sókè nínú mọ́sáàsì láti kọ́ ìmọ̀ wọ́n sọ pé kò burú wọ́n ní hadith inú hadith tí wọ́n ní wọ́n náà ní hadith abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhu anhuma. قال أخلف عنا رسول الله صلى الله عليه وسلم في صفرة فأمرناها فأدركنا وقد وقد وقد وقد عقدنا الصلاة ونحن نتوجه ونمحى على أرجلنا ونادى بأعلى صوت ويل للعقاب من النار مرتين أو ثلاثة ذكره البخاري وغيره. ẹ̀rí ọlọ́pàá bá ní kí àwọn àpá yìí ẹlòmíì tó bá fẹ́ ṣe jìdáàlù náà wa yóò máa ṣe jìdáàlù akéwì ẹ̀dá jìdá lọ àfihàn mọ́ òun ni ìyẹn jíjà tó jẹ́ àjà ìyẹn gbẹrẹ fún kò ní kẹ̀kẹ́ tó gbẹ́kẹ̀lé o yóò sì máa tó máa ní àníwó tó ń sọ yìí lọ́sọ̀nù àbá kílẹ̀ rí o sì àbá ni àwọn èèyàn tí wọ́n sọ pé a lè rí ohun sókè nínú mọ́sálásí lẹ́rìí o àdìsí Abdullahi ibùdó amúrí yìí dẹ̀ ní rọ́bì ọlọ́ọ̀tàlá àdìsúmọ̀ wọ́n ní òjijì ọlọ́run ọba wọ́n yìn fún wa tá a tètè rí níbi ìrìn àjò kẹta tíráàpù. wọ́n ní àsìkò òrùn wa tó ìrún ti mú wa mọ́lẹ̀ ìyẹn ni pé àsìkò òrùn yẹn ti wọlé gan àwa ń sàlùwàlà àlùwàlà àsáré sí wọ́n mú sàlùwàlà àrùjìlì náà ọ̀yẹ́ ká fọ ẹsẹ̀ ni à ń ṣe mọ́tò rẹ̀ ní kó fi yá. wọ́n náà dàbí àìlà sọ́wọ́sì ìlúmọ́sí wọ́n ní bó ti pariwo nìyẹn pẹ̀lú ohun rẹ̀ tó ga jù wọ́n yìí lòun lè àkọ́bí nínú náà wọ́n ló wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì abẹ́ẹ̀ mẹ́ta kòtò kanu náà ẹja nẹ́mọ̀ kọ́ máa jẹ́ ti gègéré sẹ̀ tómi àlùwà láwùjọ ibẹ̀ dáadáa kila ló wí owó wí kí ni obì ẹ̀ẹ́lá sọ̀rọ̀ sí i kila nẹ́bí ṣe tún bọ́lá fi ń gbóhùn kéwọ́ sókè nínú ọ̀gá tó fi ń kó àwọn sàbẹ ní kíni ọ bímọ ìkànnì ya wọn ní torí bí òkú yẹn kan fún olùmọ táà bá ti ní gbàgbọ́ yé wọn ti ń wí ó rì fìdí ọ̀rọ̀ rẹ̀ wọn ní apá kan nínú wọn gan ó nífẹ̀ẹ́ sí pé a kò gbọ́dọ̀ para ọ̀rọ̀ jẹ mẹ́ta lọ tẹ ẹ bá tiẹ̀ fẹ́ para rẹ̀ náà torí bẹ́ẹ̀ yẹn ọmọ kéwú ẹ kí láàká yìí wọ́n sọ jí dáadáa kẹ̀mẹ́ta kẹ̀mẹ́ta bá kẹ̀mẹ́ta lónìí ayé àtúnjẹ mẹ́ta ó di bí ìrọ̀lẹ́. báyìí pé ẹ̀mí jìnkí wa báyìí pé àwọn ọmọdé ẹ̀kọ́ kẹta kù lónìí. bóyá àwọn ń kọ́ àwọn ọmọ ilé ìrọ̀lẹ́ àwọn orí parẹ́ o káwọn mùsùlùmí ni ó ti pé.

àti láwọn yẹn tá a lè ké sí o ìhà ní ká bọ́ sórí mímbàrí kan máa wí o ẹgbẹ́ yẹn ó ké sí wọn pé ẹ dákun ẹ bá ní báwọn aláṣẹ wa sọ̀rọ̀ kan jọ ìwọ̀nba àkókò yìí náà ló tún kù dáa fún kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wa ọmọ náà bá ti mẹ́lẹ́sìn wọ́n máa wá dàjọba yúrù ni <laughs> ẹ wo mi ṣe ọmọdé ní ọba ti yé ọ dàjọba rú ẹ̀sìn yé ẹ̀sìn yé àwọn akọ́lọ́gbọ́jọ́ yé wa dáadáa sí òun làwọn fi ní pé yẹ kátakà láṣẹ ẹni tí ọba ti gbẹ́ sí ẹni báwa ti kọ́ ọmọ ọmọ àtàkà láṣẹ lẹ́ni ọmọ lọ bẹ̀ bọ́lì. àwọn kan bẹ dẹnu wọn tọrọ tí wọn wọ yẹ̀wò pẹ̀lú wọn ṣá allah wọn lè máa chẹnjẹ kì í sọ̀rọ̀ hàrà títí wọn chẹnjẹ Ọlọ́run kọ ṣàtúnṣe wa àtàwọn aláṣẹ wa. wọn ní apá kan náà wọn ọ̀lẹ́ náà wọn ní wọn sábà tẹ wàá pààrà ìmọ̀ fún yẹn ní wọn láti yẹn kọ́ bá jẹ́ mẹ́ta lọ. pẹ̀lú bó ṣe rinlẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wípé. anáwó kánà ìdá àtàkàlà rẹ̀ kẹ́lẹ́mọ̀ ní àádẹ́ àtàlà. wípé tó bá fẹ́ sọ̀rọ̀ kan ẹ̀mẹ́ta náà ni ó tún wí ọmọ ẹgbẹ́ tẹ bá fẹ́ sọ mọ́ ń kéwú ẹ̀lú ẹ̀gbọ́n yẹn tó bá ti dẹ̀ mẹ́ta wọ́yá padà <laughs> ah, ọmọ yìí pé tó fi máa ń kẹ́ sórí àpáta ẹ́ òfin kẹ́ sórí àpáta lójoojúmọ́ lọ́dún kẹ̀kẹ́ lásán ẹ̀ẹ̀kan náà ni ó sì kàn jọ ẹ̀ẹ̀kan máa mí rẹ wọ́n torí pé lọ́dọ̀ wọn káàná lè yẹ fàmù án láti lè gbàgbọ́ yìí gbogbo ẹni ọba jókòó sí ó jìnnà ni ó súnmọ́ ni ó wọ́n ti bó ṣe yẹ ká máa kí àfa aládé ìdí ọ̀pára àdéhìí ni ẹ̀dá fi gbọ́ ẹ̀mẹ́ta bí tó àmọ́ tá a bá ti gbọ́ ọyé lẹ́ẹ̀kan fọ́lá wájú àlè tẹ̀kìrì kò ní ìdí ká tún wí mọ́. سلام بن شبيب لا تدع عبد الرزاق عن معمر كل ما بقى هذا في صباح فين؟ ما قلت للحديث قد عجي علي وتكرير الحديث في المتن يظهر جمود. تو أعطيك أنا قماوي حديث في بعض يكون كنت تيجي. أفاوا قتادة ìyẹn Ma'mar ó ní mo gbọ́ àfáwà Qatada tí ń sọ báyìí pé mí ń sọ fẹ́ nìkan tọ́ka torí ìmọ̀ apara hadith níjò kó kan yẹn habubi náà rí ní máa ń gbé mọ́lẹ̀ rẹ̀ sálọ ni ẹlòmíì ah, ìfẹ́ ti wí lẹ́ẹ̀kan Ibn Shihab wọ́n lóun náà sọ pé ìmọ̀ apara hadith ashaddu alayya min naqli al-hijara ó tóbi lọ́dọ̀ mi tó kí yẹn máa gbókùn ta nílá káàkiri gan lọ àti báyìí tó fẹ́ kọ ilé mi jìnnà àtọ́dá tọ́lọ́mùbá ti ní ó yé ẹ̀ka ti tó kí ọ̀bá wọ́n ní ìmọ̀ àpàrà hadith àló lé fẹ́mi náà mi nẹ́tìlẹ̀ àtúnṣàkà jẹ́ kí wọ́n ní gbà pàtà lọ. alimami zori náà rọ̀ mi wọ́n ní gbígbé àpáta ọ̀rọ̀rùn jẹ́ ìmọ̀ àpàrà hadith lọ. àfọwọ́ máàmọ́ wọ́n ní kọ̀tà dàgbà pé sọ bẹ́ẹ̀ pàrà hadith ń jogún kan zahaba náà lòdù ìmọ̀lẹ̀ rẹ̀ máa lọ. bákan náà wọ́n ní járíyà kan ibùn samak wọ́n sọ fáfá àti ń ṣe àti kan. ما أحسن حديث الأدلة أنك تكرره وقال أقرره ليفهمه كل من سمعه وقال إلى أن يفهمه إلى أن يفهمه كل من سمعه يمله كل من كل من فهمه ولا بأس أن يسأل العالم قائما وماشيا في الأمر الخفيف. آه wọ́n ní járíà kan járíà asọ́kùnrin lélẹ́yìn kẹ́sọ̀bìnrin torí ibùnú ló tún fẹ́ yẹ tó wọn lọ sọ fún àfọwọn wá àti kan ìpinnu samaki ó ní kí ló fi ń da tọrọ rẹ tọ̀hún sọ tí ìbáyé fóun ṣe repetition òun repeat ẹ̀ ó ní à mò ń repeat ẹ̀ kẹ́ni tí bá ń fi gbọ́ yé ni wọ́n lẹ́nu yẹn wá sọ yìí pé tí gbogbo ẹni tó bá gbọ́ fi gbọ́ yé ọ̀dà àyẹ̀mọ́ luhu kó ló mọ̀ ń fa mọ̀ hù ẹni tó bá ti wá gbọ́ yé kó asùn bẹ́ẹ̀ ọ̀pọ̀rọ̀ ọ̀dẹ ọ̀rọ̀ ànábì oníjọ́ yẹn lójúmọ́ ni ọ̀sọ̀lọ́wọ́ àṣọ. ẹ̀kọ́ mi ìdá tún fẹ́ kọ́ òun ni pé olùmọ̀ sáà lè bí léèrè bí bá wà lórí ìdò àbí bí bá ń rìn lọ wọ́n ní kò burú a lè béèrè lọ́wọ́ olùmọ̀ tó bá wà lórí ìdó àbí tí ń rìn lọ ṣùgbọ́n yóò jẹ fìlẹ amúrí kàfí ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ ní sígbẹ yẹn wọ́n fẹ́ẹ̀ máa lọ yẹ síra wò ni o wọn ní حديث عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال an قبال kọba أينما yọnu. أمشي مع رسول الله صلى الله عليه وسلم في خارج المدينة وهو يتوكل على أصيد معه مر بنفر من يهود خيبر فقال بعضهم لبعض صلوه عن الرعش فقال فقام رجل منهم فقال يا أبا القاسم ما الرعش وذكر الحديث أخرجه البخاري عن بشر بن حق عن عبد الواحد بن زياد عن عامر عن إبراهيم عن علقمة عن عبد الله. ẹ̀rí afáwọn abdullahi ibùdó sọ̀rọ̀ jù ọdí aláwọ̀ sálá àjù wọn bá bá jẹ́ ọ̀rọ̀ tó fúyẹ́ bí òní gba olùmọ̀ ní kéwàá ti kọ́ wàá dàdó láàrin bí wákàtí kan olùmọ̀ fi ṣubú ẹsẹ̀ òsì rọ́ àbí títọ́ ẹnu rẹ̀ ó fi gbẹ. kí ni wọ́n ń ṣe láti láì wọ́n béèrè béèrè mẹ́ta kí ló dé ẹ̀ pàdé. yóò jẹ àlẹ amúlò káfí ọ̀rọ̀ tó fúyẹ́ tí ò ní pẹ́ bí oṣù sáré dáhùn ní sódì. mo mà gbọ́ àdéhùn kan sí pé wíwo ẹ̀ka ti tó ẹ̀kejì ẹ̀dá kò bóun ní ṣe máa wọ̀ àkọ́bá ti wọlé ẹ̀ka ó ṣèṣì ni wọ́n bá jókòó ní ẹ̀kejì bí wọ́n kàlàyé sókè fún tọ̀. bí wọ́n bá fẹ́ jáde mọ́ra ṣẹ̀ṣẹ̀ ó lè yóò ọ̀dà ìyàwó mi tí ó ń ṣe mẹ́sẹ̀sẹ̀ lọ́wọ́ tí mo lè fara rò bẹ́ẹ̀ ni ó lè fi rò ọdún kan má kìí àkóso sára sábà ṣe ibi tí mẹ́sẹ̀sẹ̀ ti jáde sókè. ọtí gẹ́gẹ́ rẹ̀ wọ́n máa jẹ àwọn ọ̀rọ̀ tí ó pọ̀. ó ní láàrin ìgbà tí mo rìn pẹ̀lú òṣìṣẹ́ ọlọ́run ọba lọ sallallahu alaihi wasallam ìkárọ̀bìl mẹ́dínà ní àwọn ilé ahoro kan ní mẹ́dínà. wọ́n lè ṣe ọlọ́run ọba ní sallallahu alaihi wasallam ó dẹ̀rọ̀ gbọ̀kú lórí àṣìb àṣìbò ó ní bí kíní wàwá ọ̀pẹ yẹn ẹ̀ẹ́dì máa rí kíní wàwá ọ̀pẹ yẹn máa kó ẹ̀hẹ́ olóbìsẹ́ bíi ìpọ̀pá ń jàn á sọmọ àhù mọ̀rọ̀ bíi nẹ́fàárín ènìyàn ò lè xayíbá láàrin ìgbà yẹn ìyẹn ni pé àṣìbì máa kọ̀pá ẹ̀yìn kíní pàkó tọ́wà pẹ̀lú rẹ̀ yẹn òun ló ọ̀rọ̀ gbọ̀kú pàkó yẹn sọ ọwọ́ akọjá lọ́dọ̀ ànábì sọlọ́ àṣálà àwọn yẹ̀húdí Khaybar àwọn jù yẹn apá kan wọn sọ fún àwọn pé ẹ̀bí léèrè nípa sílẹ̀ mi ẹ̀bí kíní jẹ́ mi mọ́kùnrin kan ní wọ́n ti lò gbòòyà tó tọ́ nìyẹn ònìyà Abel kọ́ọ̀sì rẹ bàbá kọ́ọ̀sì mọ́rùú ẹ̀ kíní jẹ́ mi ẹ̀ wọ́n fi wá ìyípadà wá lórí ẹ̀ ọmọ adẹ́dàá sọ fún yẹn sàlónà kan rọ́ọ̀ kò lè rọ́ọ̀ mi ní amúrí wọ́n máa òdì tó mìíràn lè ẹ̀mí ìlà àbọ̀lẹ̀ ìlà. wọ́n á máa bèrè anẹ́bí léèrè nípa ẹ̀mí sọ pé mi àti ẹlẹ́dàá mi. wọn ò fún yín ní ìdájọ́ náà máa ju kíkiri rẹ̀ lọ. ọ̀rọ̀ bó di yé. gbogbo àwọn eléyìí ló ayé àyẹ̀ nídìí ní jẹ́ kan lára pé anẹ́bí sallallahu alayhi wa sallam Quran yẹn kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ adẹ́ta yìí wọ́n máa bí ọ léèrè òun náà nínú sọ̀rọ̀ mo rò bó ti yé sí ó fi hàn pé àwọn ọ̀fẹ́ ń béèrè àbọ̀ ọ̀fẹ́ ni wọ́n máa sọ fún ara rẹ̀ pé ọ̀yá wí tẹ́wọ̀n pé wọ́n á pé àtìlọ́ wá sí ọ̀yá sọ pé tẹ́wọ̀n pé ah kí ló á dé kí ló pé nǹkan ti ń ṣẹlẹ̀ báyìí mo rò bó ti yé sí láti rí pé ọba adẹ́dà lọ sọ̀rọ̀ torí bẹ́ẹ̀ wọ́n ní ọwáwí لقد عبد الله بن مسعود رضي الله تعالى عنه وأرضاه نجح ويفعلوا بعد إن شاء الله Thank you.

Wọ́n Ẹ̀yẹ́ sáà máa lọ́pọ̀ fọ́nà lọ́pọ̀ dápàá masu dafara su kere ke da lulun su kawo da su kuma yake shi wani irin da da bai da na ko fara yi da na wọn wò pé irun tàbí ìṣẹ́jú lọ́dà tó mo sọ́dà yìí kan lórí ẹ̀lẹ́gbẹ̀rún yẹn pé tó bá ti di pé òbéèrè kò di àtúnṣe bá ń sọ fún àwọn ìlú òun òbí kéèrò ìrẹ́lá jù mẹ́lọ wọ́n wí bẹ́ẹ̀ ni kò sí ohun dáàbì bàjẹ́ kò sí nǹkan kan dáàbì bàjẹ́ bọ́ọ̀lù fún àwọn kan máa sọ pé mo ní mo ní ìwé ní ìfún àgbà pé mo lọ lọ́sàn ni. àbí ọmọ ìṣe áàtù wọn ni èèyàn ti mú tó wà lẹ́nu èèyàn ìgbà tí òdi wá ṣẹlẹ̀ ńkọ́ kò sí kókó wò náà mo lọ wà lọ. Ah, ya ni ẹni tí ó bá yẹn mi déyẹn tí ń lọ dání tí mo gírígì lẹ́kì wọn ò ní dá lóhùn tiẹ̀ náà bá yẹn di òye ni wọn ò ní dá lóhùn tẹ bá ti padà kírun sẹgbẹ àtiwọ́n tó mọ̀ kọ́ fẹ́ kírun kọ́ fẹ́ jọlá jàmá ó tó sẹgbẹ́ mi ní irun tí mo rí máàkì ṣùgbọ́n wàá sọ pé tí mo wọ́n ní wàá fi ti sí ọ̀rọ̀ tiẹ̀ náà ti dàbí ọ̀rọ̀ ya onígàrí gàrí tẹ̀ di náírà ní ti ṣé kò tó ń tọ́jú náírà mẹ́. ọ̀dọ́ bá ti gbọ́ kí náà fi ló ṣe irun jàmá àtọ́ fẹ́ kí náà bóyá ọ̀kẹ́ lọ́ba kó níkẹ́ sí kó sì máa lọ kírun ẹ̀ lọ padà. ẹ ní ìbéèrè sí mọ́sílì lẹ́yìn sásìmì lẹ́yìn. mo yẹ sọ̀rọ̀ mi rò ó kọ̀ǹtẹ́jà tó lè fi sọ̀rọ̀ mi rò sílẹ̀ mọ́ ń bá gbàgbé o láì ṣe sùránà láì fi sí kọ̀gbọ́n bẹ́ẹ̀ kàlámù yẹn ti di lè mọ́sùláhà àbíjọ ti ti yọjú títí báyìí kò tiẹ̀ gbọ́ ẹsẹ̀ sùlámù ẹ̀ láti ejò níwájú tí nìyẹn ní báyìí àgbẹjọ àkágbó bá lọ́wọ́. àtẹ̀sí kí sẹ́ni wọ́n bá sí lókè ìgbégi yọ ejò ti yọjú ní ìsinmi nìyẹn ní báyìí níbi orí táìsì bẹ́ẹ̀ mi à ọlọ́run ti ẹ̀dín ní ká ti kírun tí a fẹ́ máa ṣe kínní lọ ọ̀bùn náà ní sùúrù fún wa láti kírun. sọ ejò ti dé báyìí iwájú rẹ̀ náà lónìí wàá wà títí tí ń tẹ́ lóde báyìí tí ń tẹ́ báyìí tí ń yàwó lébélé báyìí àwọn yàrá tó subhanallah mọ̀gbá ní òbí fipá mẹ́wájú rẹ̀ ìmọ̀ọ́mù ọ̀gbọ́ túpẹ̀ wọ́n tẹ́yìn ọ̀sán náà ni pé ìmọ̀ọ́mù ejò. níwájú náà níwájú ni. tọ́ kálukọ́ kẹsàn-án lọ lásán ejò níwájú ejò lọ́wọ́ ọ̀tún ìmọ̀ọ́sùlá ìmọ̀mù ti ó ti yí gbogbo orúkọ mọ́ alójú ní ìsìn àti sùmánà láì títí ó tún bá a èèyàn sọ wọn ní kílẹ̀ tá a lẹ́rìí ni àdéhùn ìsúlẹ̀ ẹ̀dẹ́ níjọ ní sójú ọlọ́run ò ti jáde wọ́n sọ̀rọ̀ èdè wọn wọ́n sọ àríyé yìí ẹ̀fẹ́ táwọn náà bá gbọ́ yorùbá yorùbá wọn kàn jọ ní ìjọ ọlọ́run tẹ̀ ti bọ́ náà wọ́n ti lọ jókòó bí ẹni pé wọ́n ń bínú níbi igi pátókẹ́ ní mbẹ lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí mbẹ mbẹ ni òjíṣẹ́ ọlọ́run lọ jókòó sọ̀lọ́lá umaru ń bẹ́ẹ̀ ṣùgbọ́n fàhábà ni yóò kẹ́ lima nípa haibà tó ń bẹ lára nẹ́bí sallallahu alaihi wasallam ẹ́ wọn ò lè bá nẹ́bí sọ̀rọ̀ ìrìnàdẹ́yìn ìyẹn bá bó ìdí ọba ni ìdí ọlọ́run tí wọ́n kúrò mu ni àbí bó sùn. Ah. ṣé bọ́lọ̀ ti rí náà ní sórí ẹ̀dẹ́ ní sọ wọn ah, bẹ́ẹ̀ ni àwọn kẹ́ ń wọ́ náà ni ọ̀rọ̀ wọn tàbí àbẹ́ẹ̀ sì ké. sọ a sọ̀rọ̀ lè má sùn làhàníyàn tí ìbá ti ṣàtúnṣe bẹ́yẹn tọ̀ ọ̀rọ̀ mu nínú mu ọlọ́wà rẹ̀. Thank you. kìí ṣe bẹ́ẹ̀ gbogbo ìgbà la ti máa ń sọ ibi tẹ́ bá ti sun pé ààyè táwọn yàrá ádáwó ẹlẹ́mọ̀kánù ọmọkàtọ́ lẹ́lẹ́sà àwọn ní oṣù tán láti wá jù láàyè tí wọ́n tẹ́lẹ̀ mọ̀ fún àwọn ní eégún aṣọ látẹ̀yìn àwọn èèyàn máa bọ̀ wájú wọn àárọ̀ ìdílé ìwọ̀n wà lọ. ìmọ̀ wọn bọ̀ sẹ́yìn àwọn ọkùnrin ní túmọ̀ rẹ̀ ìkẹta kọkọjú la kíbla ni ẹni tí ń pèrò ń ṣe kọ ọmọ kọkọjú la kíbla ni oníjọ ti ti bẹ̀rẹ̀ láti gba ti sọ̀rọ̀ láti ẹlẹ yẹn ti bẹ̀rẹ̀ fi lọ sí lọhùn kọjú la ni àtà tí la wa ọkẹ àgbẹ kì í ti dẹdẹ tọmọ bó ti yé sí tó kí yẹn kọjú la kíbla nínú ìjàgbá àti ìṣẹ̀lẹ̀ tá a fi súnmọ́ lọ́wọ́ wa kọjú la kíbla ìbára kí ó dà la tún ní akọjú la kíbla àtẹnidẹ́ kọ́ yẹn lọ Wọ́n gbọ́ ni. Àwọn olùgbọ́ lẹ́jọ̀ kẹ́rin tí wọ́n àwọn tó jẹ́ mùsùlùmí ààrẹ ọ̀rẹ́ má dáhùn ìrẹ̀ má dáhùn ìrẹ̀ hadith yẹn wá wáàdì jíjá mọ̀tò hasham ìrọ̀ bí a ti ní ha nípa àwọn kèfèrí ẹ̀gẹ́ kan lè sàwọn àwọn kèfèrí olùmọ̀ fi fún ọ̀rọ̀ wa lọ́rọ̀ táwọn olùmọ̀ sọ pé tó kù máa ń gbọ́ àdéhùn àwọn olùmọ̀ tí wọ́n ní nígbà yẹn ọlọ́run ti dá ìgbọ̀rọ̀ padà fáwọn ẹlẹ́sìn ara yín.

èyí ní ká ṣe báyọ̀. pé bá tí wọ́n sí wa àtẹ̀síwò lọ ṣe ká fún ọ ní sáré pé àbí ká ti wáyé. ẹgbẹ́ tí wọ́n sọ pé àti máa ń sọ pé àbí máa ń ọ gbogbo ọkàn síbi o. ní pẹ̀lú kẹ̀kẹ́ tí wọ́n fẹ́ wo ti lọ sí ìbò mi pẹ̀lú ìdílé ẹ̀ pé ọkàn wa ti lórí ọkàn yẹn lórí lọ bí tẹ̀sí. ó sọ pé sọ́lù kàmọ́rọ̀ àìsàn ní sọ́ọ̀lì gbọ́dọ̀ ọ̀kan yóò kó òní bí wọn. sẹ́wọ̀n pé hadith mari gbọ́dọ̀ fọwọ́ ìrì nínú ọ̀rọ̀ tó sọ fún ọ ní pé sọ́lù kàmọ́rọ̀ àìsàn ní sọ́ọ̀lì nínú bí ṣe máa ń kírun nìyà sẹ́ni kan ṣe tẹ̀sílímù sí lórí irun yóò ṣe ṣàrà tàbí báyìí. ọkàn yìí tún wà lórí irun pẹ̀lú pé tún kí bá sọ̀tọ̀ láńpẹ́ máa ṣe kí o bí ṣe máa ń kí nìyẹn ẹ̀

kéèyàn lọ́la ni ọlọ́run lọ́la kéèyàn tún ẹni ẹni pé ọlọ́run má gbà yẹ kíákíá gbọ́dọ̀ bí ọlọ́run lọ́la wà á nà lùfàlẹ̀ bìyẹ́dì lẹ́ yẹ kò tí ì máa yẹ sá ọlọ́run lùfàlẹ̀ àwọn gbogbo àwọn ọ̀rọ̀ yẹn dákọjá máa sọ̀rọ̀ àkókò ọ̀rọ̀ tó ti yẹ wọ́n bá ní ọlá yín ọlá ọlọ́run á ọlá ọlọ́run lọ́wọ́ àlọ́ náà lẹ́yìn rẹ̀ ẹ mọ̀ pé náírà ti ti parí ọ̀yà àyẹ̀kọ̀ sàlátù ọ̀kadì. ọ̀rẹ́ mi náà ṣáájú àwọn àyíṣà. Bátìmọ̀sì èmi ọmọ ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ o. Bọ́yá ọ̀dọ̀ àwọn Haúsá lọ́wọ́ àní àyè ó mí mọ ohun tí ń jẹ́ Bátìmọ̀sì o. Ọ̀dọ̀ àìmọ̀ ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ ok àwọn ní fẹ́ ọ̀rẹ́ mi wọn ló béèrè sẹ́yìn ọ̀yà náà ọ̀yà. Ah, ti fẹ́ wà lọ́wọ́ ẹ̀yẹ́ yẹn ni àbẹ́ sì kẹ́ni ilé ìsámọ̀ tọ́ba fẹ́ bẹ̀rẹ̀ àlẹ́ wà lálẹ́ ni tọ́ba ti fẹ́ wà ń bẹ̀ wọlé àwọn àwùjọ àdúrà yẹn èèpọ̀ ti wọlé náà ọ̀fẹ́ wọlé báyìí ó wí àdúrà àlùbáàbò ti wà mọ̀tọ́ tó máa rẹ àtẹ́dẹ́kọ́ wà mùlẹ́kà tẹ́dẹ̀ ọ̀rọ̀ wọ́n ti bẹ́ẹ̀ ní ìgbà yẹn lọ́sàdúrà yẹn bisimilahi allahumma jannibina shaitan jannibina shaitan ma razaqtana ayo rabbi wa alaikum assalam wa rahmatullahi okay ǹgbà ṣe kò tún sáájú rẹ̀ ọ̀yá. Súnmọ́ nígbà yẹn yá fa. àmọ́ tó ń bí ń sìnà kí lọ́kàn tóun ló ní wọ́n ti sìnà. ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ àwọn tó ti sìnà wọ́n dárí ibi wọ́n bá ti lò fi ẹ̀sìn tó wáyé pé wọ́n ti níyàwó wọ́n ti lọ́kọ wọ́n lẹ̀ wọ́n ló pupa tó ti ń sìn tí wọ́n bá dẹ̀ sí ìníyàwó tí wọ́n lọ́kọ ibi wọ́n ti ń lò dájọ́ ẹ̀sìn wọ́n fún wọn ní lára ọgọ́rùn-ún tí wọ́n yẹn bá fẹ́rù wọ́n lè wọ bóde yàtọ̀ sójú ni wọ́n lè wọ bóde fún kiri ọ̀ ẹ̀fẹ̀ gbẹ́rẹ́ bò á ọdún kan wọn wọn lè wọn fóònù tí ìbá bẹ̀rù òrògbó ti ń sìn ọmọ ọ̀sìn tí wọ́n bí ọmọ ọ̀sìn lẹ́ba jẹ́jẹ́ rẹ̀ ló wáyé rẹ̀ àwọn ọmọ náà tètè sìn náà òrògbó ti gbogbo ẹ̀sìn ẹ̀sìn rẹ̀ ládàá rẹ̀ gbogbo dáadáa rẹ̀ lòun ò rí lọ́wọ́ àti wọn wà lọ. ogún bàbá rẹ̀ àìní ogún táwọn èèyàn jẹ nísìn wọ́n bá bá tó yọ wà wá àforíjì ọlọ́run náà ọlọ́wọ́ àlọ́ náà àríkùn sọlá àbùrọ̀ kan. mi ò lè sọ pé ọjáde. Wọ́n nígbà wọn ṣe ìkọ́ ọmọ tán, ṣe لا إله إلا الله وحده لا شريك له على كل شيء قدير àti ìlú àwọn àti ìrọ̀sùlà wọn á rí bẹ́ẹ̀ bí yẹn lè jáde nítorí ẹ̀ta mi ò lérò pé yẹn lè jáde o kò yé mi pé yẹn lè jáde o lè yá wọn mí pé yẹn lè jáde o ṣùgbọ́n o débi wò pé yẹn lè jáde kú ìyẹn padà rí pé lè mọ́mú yìí àwọn bíbí ìpẹ́ sílẹ̀ àbí ọ̀sẹ̀ bọ́ mọ́mú bí ẹni tí máa ń pe séwù lọ́lọ́wù wọ́n wo sùn wọ́n sì kọ́ bọ̀dọ̀ báyìí wọ́n bá lílì mọ́ wọ́n bá yọjú jáde ẹ̀mọ́ pé lóko ọ̀rọ̀ ọmọ sáàsì ọmọ bóde ọkẹ́ ẹ ẹ lè fèrè kí sọ̀rọ̀ bá níbẹ̀ ọ̀rọ̀ bó kí n sì àbí irungun àìbẹ́ẹ̀dẹ̀ tiẹ̀ kọ́ ẹ̀ńtọ́ bẹ́ẹ̀ kí irun òrí bá jáde gbogbo eléyìí alẹ́ kó mẹ́ ọlọ́wà rẹ̀. ìyàwó dọ́fẹ́ òfin ọlọ́run máa ti sùn káàbì wa ni obìnrin ní fẹ́yà ọlọ́run ó dìbò lè kí ẹ mú lọ àwọn àbá àti wọn ti wà sí kí yẹn bá níyàwó tí ò kírun kẹyìn wa sọ pé kọ́sà ti máa ro kà ó sì máa dáhùn tó bá ti dáhùn wá sùn <laughs> kẹsẹ̀ nínú òkú pẹ̀lú rẹ̀ tí ọba gbà yóò ti wá sí i ẹni tí ọba tó wá gbà ìyẹn lè gbé gbèsè tó bá kàn ṣé ẹni gbọ́ mi nínú àwọn tó kàn òun ní pé kí ló ń ṣe bí sẹ́ni àti sọ̀rọ̀ ìwà àti lẹ́yìn wá sí mọ́ wá tún kì mọ́ lẹ́yìn ìgbà yẹn kọ́ ọba rí ló ti ń sìn fẹ́rẹ́fẹ́ tí ọba fẹ́ gbọ́ ìgbésẹ̀ tọ́ba tún kàn lórí ìtọ́mọdé bàjẹ́ látara ìyàwó káfẹ́ láyọ̀ ọ̀rọ̀ obìnrin ni wọ́n bá wa fojú tọmọ ọlọ́wà rẹ̀. wọ́n á dá lóhùn bá yẹ báwo ni àwọn tó máa kọ́ sọ́ọ̀rì àbí wọ́n máa dá ìlànà lórí ẹ̀ bíbí àní bóun ni wọ́n ti máa kí ẹ̀kọ́ gbó ọjọ́ ìbí rẹ̀ bíbí àní èdè yìí ni wọ́n fi ń pa àtọ̀gá wa gẹ́gẹ́ ní ọ̀tọ̀ kátà sọ pé àdá bíbí àní náà àdá náà fún ẹ̀ bẹ́ẹ̀ ni èèyàn ní dáhùn èèyàn máa wò ni èèyàn ní dáhùn ló torí wọn kíyàn fún òwúlò. bẹ́ẹ̀ wípé kọ̀yẹ̀kọ̀ máa rí bẹ́ẹ̀ bí ká sọ mọ́sálásí ni pé ilé ibi láti bí họ́ọ̀lù ẹgbẹ́ mọ́sálásí láti ṣe mo ní fẹ́ bí mọ́sálásí kọ̀yẹ̀kọ̀ máa rí bẹ́ẹ̀ tó ti ń sìn àbí lábárí pé òní sáriwo láti wọ àwọn èèyàn kan lọ́sẹ̀ pé wọ́n lò wọ́n láti dáadáa nígbà yẹn tó ti gbé dalẹ́kọ̀ọ́ látẹlẹ fẹ́ gbé bẹ́ẹ̀ ọlọ́wọ́ àlàmù yẹn lé. Ah, sọ́lá ti pé kọ̀ọ̀mọ́ bá ti àké èèyàn wà mọ́ kùnmí kọ̀ọ̀mọ́ bá ti àké fi hàn lẹ́yìn. والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت